وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا الحمد لله الذي انزل الداء والدواء والصلاه والسلام على نبينا محمد وعلى اله واصحابه اجمعين إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك فهم ولو أبا وأبا الله ọba tí ọ sọ àrùn kalẹ̀ pẹ̀lú ìwòsàn rẹ̀ gbogbo àrùn tí ń bẹ láyé tí ń ṣe àwọn èèyàn ọlọ́run bá aláàlọ́ pàṣẹ kó máa sọ kalẹ̀ àrùn nìkan kọ́ wá sọ kalẹ̀ ọlọ́run wá ní kí ìwòsàn náà tẹ̀lé látara àánú tọ́lọ́run ní fáwọn ẹ̀dá rẹ̀ kò sí àrùn kan tí ń bẹ láyé tí ò lóògùn àfi tọ́lọ́wọ́n bá ti ṣetán ọba tí kò wá fi wálẹ̀ lálàárẹ̀ tó fi ìwòsàn kalẹ̀ fún wa nínú àwọn egbò nínú àwọn ewé tó tún fún wa láwọn àdúrà tá a máa ṣe tára bá ní wa tá a bá ń ké yéè yéè níta ń romí kò sẹ́nìkan tí ò ní ké ọba Allah tí wọ́n wò wá sàn nínú àwọn àrùn àyèmọ́yé àrùn tó ti sẹ́nìkọ̀ọ̀kan wa tó ti dohun gbàgbé ọlọ́mọdé tó padà wá mọ́ o èyí tí ń bẹ lára wa tá a rán báyìí àbí ọlọ́run nínú àánú rẹ̀ kọ́lọ́mọsá wò wá sàn bẹ́ẹ̀ gbogbo yìí tá a wá gbọ́ rí nínú àrùn ọlọ́run mọ́ fi sẹ́ni kọ̀ọ̀kan wa ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábìwá Muhammad kọ́bọ̀ gbogbo àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ kí àwọn bàbá wa baálẹ̀ nílùú igbó òrókò ọlọ́run àbẹ̀ọ́ pẹ̀lú agbára rẹ àti àánú rẹ àtẹ̀yìn àti ìlú kọ́lọ́mọ́jì kankan dàrú nínú méjèèjì kọ́lọ́mọba fún yín láti bọ̀tán dáadáa ọba tó sọ yín ní mùsùlùmí òdodo kọ́lọ́mọ́sà pa yín lérí ẹ̀sìn Islam bá a ti wá tọrọ fún yín àtọrọ bẹ́ẹ̀ fún àwọn ìmáàmù wa nílùú Igbó Òrókò àti gbogbo àwọn àlùfáà gbàgbàgbà tí ilé máa darúkọ wa nítorí àsìkò wa mo kẹ́yìn bàbá wa mo kí gbogbo ẹ̀yin arúgbó ìyá arúgbó wa mo kí gbogbo ẹ̀yin ìyá wa àti gbogbo àwa tá a jẹ́ ọmọlẹ́kẹ́wò ipe àlàáfíà ọlọ́run àmì ọlọ́run kọ́ mọ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa. ìtí wọ́n ní ká fi báni sọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ yìí ọ̀rọ̀ kan tó pàtàkì nínú ẹ̀sìn wa ni àtó sì pàtàkì nílẹ̀ yorùbá ká òun náà ni àtàdáwí wa àníwáhùhù wa ṣùrùtùhù wa fàwáìdùhù. ìwà àlàáfíà sínú akíyẹmí ara ni wọ́n ń pè ní àtàdáwì ìwà àlàáfíà sínú ara ká wá oògùn fún àrùn tí ń ṣe wá ni wọ́n pè ní àtàdáwì àwọn ọ̀nà wo la máa fi ń wá ìwòsàn lẹ́yìn náà àwọn májẹ̀mú o òun ló dè wá lérí ìwòsàn táwọn wá ká má bàa kó nínú ìsìláàmù bọ́ sínú kèfèrí nítorí pé àwọn awòsàn wa fawaiduhu àǹfààní wo ló wà níbi ìwòsàn tí ọlọ́run bá aláàní ká máa wá yìí fún wa láyé ń bí àti lọ́run. àwọn olóyìnbó wọn a máa pè ní medicine ìwátọ́jú fún àrùn tí ń ṣe ẹni. E ẹ̀sìn wa ẹ̀sìn Islam wọ́n ní kò fi nǹkan kan lẹ̀ láì dá sí nínú ọ̀rọ̀ wa èdèrè oògùn tá a lò fáàrẹ̀ ẹ̀sìn dá sí ọlọ́run sọ́nu Quran anabi sọ́nu àdìsí tó kọ̀ rẹpẹtẹ nítorí kámọ́ba yálé babaláwo kámọ́ba wọlé adáfá kámọ́ba wọ chọ́ọ̀chì kámọ́ba wọ̀dọ̀ àwọn tí wọ́n ṣe mùsùlùmí tí wọ́n fi wá sọ wá di aláìní Islamu. Islam ọlọ́run bá aláà àwa bẹ̀ ọ́ pẹ̀lú agbára rẹ àlàáfíà tinú akíyẹmí ara wa ọlọ́mọdé kó bàjẹ́ o gbogbo àwọn tí wọ́n dùbúlẹ̀ àárẹ̀ lọ́wọ́ báyìí gbogbo àwọn tí wọ́n ń bẹ lọ́sibítọ̀s gbogbo àwọn tí wọ́n ń bẹ ní alágbo gbogbo àwọn tí wọ́n ń bẹ ní wọ́n ti ń wo wèrè ibi wọ́n ti ń wo àwọn wèrè àwọn yẹn bẹ tí wọ́n so wọ́n mọ́lẹ̀ báyìí jàmá ọlọ́mọ sábà fún gbogbo wọn lálàáfíà gbogbo àwọn tí wọ́n ní gángan gángan gbogbo àwọn tó jẹ́ pé wọ́n bẹ nínú ilé wọn tẹ́nìkan ò mọ̀ pé wọ́n wà nínú ilé mọ́ ah nìkan bẹ lọ́dọ̀ ọlọ ọlọmọsàbà tù wọ́n lẹ̀ àwa tá a wá gbé tiwa káàkiri kò wá sẹ́nìkan tí ò ní ti rán wà náà lálàáfíà ara ọlágbára ọlọ́run inna min albala'i alladhi yusibu al-insana fi adil hayat almaradu mahala wọ́n ní nínú àdáwò tí ọlọ́run bá Allah tó ní yọ́ọ́ òun náà làárẹ̀ kò sọ́gbọ́n téèyàn fẹ́ dá tí òfin ní sàárẹ̀ téèyàn bá ti wà nílé ayé yóò máa ràn kankan nínú àwọn àárẹ̀ wọ́n ní lè da'fi al-makhluqi amama al-khaliq ló dé tí ń fẹ́ rẹ̀ wá nítorí pé kálíbà mọ́ra wa lọ́lẹ̀ níwájú ọlọ́run ọba ọba alágbára nígbà wọn bá ní ọ̀rẹ́ kábíyèsí ọlọ́rẹ́ pírẹsidẹ́ǹtì wọ́n gbé lọ lóyìnbó ọlọ́rẹ́ ọba ọlọ́rẹ́ imáàmù wọ́n ní pásítọ̀ pásítọ̀ ti ń pọ fóòmù wọ́n ní wọ́n ti rú wọ́n ti rọ ibi wọ́n ti ń ṣe kíni ibi <laughs> wọ́n ti ń fún níwòsàn yóò yẹ ká mọ̀ pé gbogbo apáta ọ̀lẹ́ ni wá ọlọ́wọ́n bá nìkan náà lọ́ba alágbára walau kana khalila ìbá ìjọ rẹ̀ ọlọ́run tímọ́tímọ́ ṣé yọ̀ rẹ̀ wọn náà wọ́n ní yọ̀ rẹ̀ wọn ọ̀rẹ́ ọlọ́run tímọ́tímọ́ là nàbí Ibrahim aleyhi salatu wa salam ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yóò fún wa ní suratu ash-shu'ara aya eighty ọlọ́run ní ọ̀rẹ́ Ibrahim o. Ibrahim sì sọ ipò rẹ̀ ó sì pè wá a sì fún lálàáfíà a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní fayidha maritu fahuwa yashfin anabi Ibrahim sọ pé gbogbo ìgbà tó bá ti rẹ̀ mí ọlọ́run lèmi máa ń pè ó yìí sì máa ń fún mi ní wòsàn àjẹ́ pé ń rẹ̀ òun náà bó ṣe jẹ́ khalilullah khalilur rahman anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni mara imina o aku anabi ni arama nimi kama yu akoro jula ni minkum amatalaba ni mi dede ìnira tí wọ́n fi kan aláàárẹ̀ méjì nínú ẹ̀yin òun ni wọ́n fi kàn mí nìkan anabi ni o aku arama ni mi o ima rẹ mi kama yu aku rojula ni minkum àmọ́ bí tọ́lọ́mọba aláàfẹ́ràn mi dé yẹ wàá dọ́bù nira tèmi nítorí pé òjíṣẹ́ lèmi kí n lè dúró déédéé kẹ́yìn ó lè máa rí àárẹ̀ tìyín pé tìyín mọ̀ kéré nínú tèmi kẹ́yìn lè dúró déédéé kẹ́yìn bá ṣubú nígbà rẹ̀ bá wá ń ṣe ànábì tí ń ṣe ànábì Ibrahim tí ń ṣe Muhammad tó kí lọ́wọ́ ta lọ́wọ́ kò mọ́ nílé ayé jama ànábì Ayuba àárẹ̀ ṣe ọdún méjìdínlógún ni ló lò nínú yàrá tí ó jáde ànábì Ayuba aleyhi salatu wa salam ẹ̀yin ọmọ ya mi wọ́n ní kọ́dà ànábì sáré tó fi jáde láyé ẹ̀yin ọmọ ya mi àtàdáwì káwá wá oògùn fáárẹ̀ wọ́n tàná wọlé dàwa yìí òun náà ní ká wá oògùn wọ́n sì tẹ̀sí máa lò máa yẹ kónú bí yìí ṣèfà olùmọ́rọ́dí bí ìdìnnìlá tá a bá ti mọ̀ pé tá a bá ti lò ó ọlọ́run máa ń lò ó ní sábàbí fún ìwòsàn àárẹ̀ tí ń ṣe wá ká máa wá wá ká sì máa lò ó ni wọ́n ń pè ní àtàdáwì wàhádà mubahun fi shari'ati islam wọ́n ní ọ̀tọ̀ ọlọ́run ṣe lẹ́tọ̀ fún wa kì í sàràmù kárọ̀ ọmọ nìyàn kí wọ́n ti sọ fún yàn yí pé ewé yìí tó bá ti já tó bá ti gbóòmù inú rán lọ erí fúnfọ́ lọ orí àgbo yìí tó bá ti wẹ̀ ibà ọ lọ nínú àánú tọ́lọ́run ṣe fáwọn ọmọ anábì ádámà lérí ilẹ̀ ni gbogbo ewé tẹ́ pátájàmá kò sí tí ò ní tí ò ní ṣe ti ń ṣe inú kọ́ bá ṣe àǹfààní fáwọn àtàjọ́ mi èèyàn ká máa jẹ́ àbí káwọn ẹranko náà ká máa jẹ ká máa fi sóúnjẹ àbí kó máa jẹ ìwòsàn fáwa àbí kó máa jẹ ìwòsàn fáwọn ẹranko àwọn bàbá wa náà wájú kólẹ̀ nígbà tá a máa ń wálé iléyà níjọ ẹran iléyà tí bá ń yàgbẹ́ ìgbẹ́ rírọ̀ wọ́n ní ewé tí wọ́n já tí wọ́n fún sí lẹ́nu tó ti lè mú ìgbẹ́ rẹ̀ ò ní rọ̀ mọ́ torí ìgbẹ́ rírọ̀ àárẹ̀ ní túmọ̀ kò ní lè rìn dáadáa mọ́ yọkàn gbogbo ewé tọ́lọ́n dá àtàwọn egbò yìí àwa àtẹrẹkọ lọ́lọ́n dá fún ká máa jẹ èyí tó bá ṣe jẹ èyí tó bá ṣe jẹ ìwòsàn àrùn ara ká máa ṣe kínni ká máa mú egbò àti ewé ká wá fi ṣògùn owó ẹbọ nìyẹn ọlọ́run ò fi ewé ṣe sábàbí owó kò fi egbò ṣe sábàbí kínni owó àdúrà ló ṣe ibi kọ́ lọ́run sọ ọ́ dolówó lọ́lọ́run fi ní fàbítàgù ìndàláhìrìsíkọ́ ọlọ́run bá ní tẹ́ ẹ bá ẹ pé ọlọ́run inna Allaha wa razaq ọlọ́run lèmi ní razaq èmi lọ́ba tí ì fún yẹn lárísìkì tolóko wọ tìlẹ̀mọ̀tì mo sì lágbára ẹ lọ́wọ́ kò ságbára rẹ bòmí mọ́ kò ṣiṣẹ́ sábàbí owó kò sì mójútó dùá lẹ́yìn méjèèjì ni kò sí mọ́ lẹ́yìn náà lẹ́yìn náà ni ogun sọ ipe kípa ayọ́wọ́ kami kípa ọ̀tá mọ́ kami ọlọ́run àbíọ́ ọlọ́run èèmọ̀jà tẹ́nìtì ká o mọ́jì ká òtẹ́ni tàwa náà mọ́ fi ẹ̀rín wa sọmọ aráyé lẹ́nu ṣe rí oògùn ìsọ ìsọ ìdáàbòbò ọlọ́run òfin sára ewé kò sí òfin sára egbò òfin sára kàkà kùrìsíyù ọ̀kà bákàrà kọ̀ọ̀kan wọ̀nyí náà júndàná láwọn mọ́lẹ̀ gàdìbò àṣìbùnàláhù wọ́n ní màlúwàkì kólé àwòdó bẹ́rẹ̀ ọ̀bẹ̀lẹ̀ falakì kólé àwòdó rọ́bì nàás ibi ọlọ́run fi sínú àdúrà ló ṣe tabalọ̀ ń dẹ̀ kankan mara oúnjẹ kankan ọ̀nlẹ̀ kankan torí pé kọ́mọ́ bá ara burú aburú ti ṣe ọ́ torí o ti di kèfèrí lábẹ́ ẹ̀sìn ọlọ́ àmọ́ àrùn ara egbò kégbò tí bá ń ṣiṣẹ́ ewékéwé tí bá ń ṣiṣẹ́ tẹ́ ẹ bá ti mọ̀ ọ́n pé ń ṣe ìwòsàn kan nínú àrùn ọlọ́run gbà wá láàyè ká máa lò ó àdáwà ó sábàbù ṣèfà wọ́n ní sábàbí lọ́jẹ́ o àwọn ewé àtegbò yìí tá à ń lò yìí kèé fún àlàáfíà ara wa kèé ṣe kóun gangan gangan ló mú àárẹ̀ yẹn lọ o ọlọ́run kàn fi ṣe sábàbí wà á yẹ tó mílíọ̀nù àyà ti láì alikawuniya ọlọ́run sì fi ṣe àmì tá a fi mọ̀ pé òun bẹ lókè sábà ọmọ ya ẹni tí ń wo yàn sàn òun náà ní ṣáfi ta ni jẹ́ ṣáfi jàmọ́ Allah ọwọ́ ajúwe fún wa yìí pé ẹ máa láwo yìí ẹ̀yìn ọlọ́run ni ẹ máa láwo yìí ọlọ́run ni bẹ́ẹ̀ bá ti láwo yìí òun ò fún yín níwòsàn nínú àrùn tí ń ṣe yín yẹn ta ni wo yàn sàn jàmọ́ ta ló fi àṣẹ sínú oyin ọlọ́run kàn ní ká la oyin kàkà la taba ti wá gbádùn tara tù wá yóò jẹ́ àmọ̀ pé a ah, ọba tó ju oyin fún wa ó sì ní oyin yóò mú òsàn wá tó ní yóò mú àárẹ̀ lọ àárẹ̀ sì lọ lóòótọ́ ah, a àjẹpọ̀ lọ́wọ́ lókè sọ́mọ lóòótọ́ àmì ni gbogbo àwọn egbò tó wà nílé ayé tọ́lọ́ ń dá ọlọ́run fi wọ́n sàmì ni ọlọ́run bá lá ní yakhruju min butuniha sharab ọlọ́run bá ní àwọn oyin tí ń fò káàkiri yẹn ẹ rí i pé àwọn kankan yóò máa jáde yóò máa jáde lẹ́nu ẹ̀ láti kùnrin tí ń jáde òun jẹ fúláwà yóò jẹ ewé lọ àwọn oyin oyin oyin tí máa ń tààyàn yẹn yóò jẹ lọ tí kùn rẹ bá wá kún tán gbogbo ntọ́ jẹ yẹn ọlọ́run yóò wá jáde sharab ọlọ́run tó jáde yẹn kìí ṣe gbẹ́ o kìí ṣe gbóbi o nǹkan múmu ni o mukhtaliful alwanu kọ́lọ̀kọ́lọ̀ ni ó wà jẹ́ a lè rí oyin funfun oyin pupa oyin bíi gold golden colour oyin dúdú wà jama ọlọ́wọ́n bá ní kọ́lọ̀kọ́lọ̀ ní ọ̀jẹ́ a sì bá abẹ́ lóòótọ́ ọlọ́wọ́n ní fíì ọ wà nínú oyin náà ṣìfà olinas ìwòsàn fáàárẹ̀ tí ń ṣe gbogbo èèyàn kọ́dà ọlọ́wọ́n dákò mùsùlùmí nìkan mẹ́ ó ní ṣìfà olinas ọlọ́wọ́n bá ní ìwòsàn fáàárẹ̀ tí ń ṣe gbogbo àwọn ẹ̀dá ọlọ́run ibo ọlọ́run wá fẹ́ parí àyà yẹn ọlọ́wọ́ bá ní inna fi dhalika la ayatan li qaumin yatafakkarun la aya ọlọ́wọ́ bá ní oyin yẹn tí mo ní ẹ la ẹ bá la tán tààrà tù yín tó bá jẹ́ oyin gidi lóòótọ́ o wàláhì ara ó tù ọ́ ọ bọ́ kò nínú àwọn àrùn ọlọ́jọ́ pípẹ́ ọlọ́run ní oyin yẹn wá fi sàmì fáwọn tán máa ń ronú pọ́lọ́ ń o àbí sánmà àmì pọ́lọ́ ń òòrùn tọ́jọ́ sí wa àmì bọ́lọ̀ ń bẹ ni òjò tí ń rọ̀ àmì bọ́lọ̀ ń bẹ ni àbí ta ni ń rojọ́ lé wa lé ní ìjàmbá. ọlọ́run ní oyin lílá náà tẹ́ bá la tán tára tù yín yóò jẹ́ mọ̀ pé mi ọlọ́run bá ń bẹ suratu an aya sixty nine lọ́wọ́ wa min rahmatullahi nínú àánú ọlọ́run ọba tọ́lọ̀ ń ṣe fún wa wa mùsùlùmí an ja'ala likulli ọlọ́run fi ìwòsàn kalẹ̀ fún gbogbo àrùn kò sárùn tí ò níwòsàn tọ́wọ́ bá ti kàn án ò tí kàn án tọ́lọ́wọ́n bá ti fi ọsẹ kò ń gẹ̀rẹ̀ ọlọ́run ìṣetán nínú àánú ọlọ́run ni pé ọlọ́run farun kankanlẹ̀ àfi kó pé ìwòsàn rẹ̀ ń bẹ lérí lẹ̀ àmọ́ wa wa káàkiri náà ní jama ńlá wa lọ hospital jama general ńlá wa lọ àwọn hospital aládàáni wọn ní baba kan bẹ́ẹ̀ mi kan ọlọ́run ewé wọn mi gbò baba alágbo ìyá alágbo ńlá ń wá ká bọ́ bá ti kàn án tó bá jẹ́ pé ìwòsàn àrùn yẹn lọ́kàn ó gbádùn ló sì jẹ́ pé àdúrà pọ̀ kéèyàn má máa rìn ká kéèyàn má máa di ẹja táwọn yọmọ sí kínní tí wọ́n máa jẹ tó bá ti wá ń ṣàdúrà ọlọ́run ọba aláwọ̀ wa tọ́ sọ́nà tó fi wá lọ lè rí ìwòsàn tọ́lọ̀ ní ń bẹ fún àrùn tí ń ṣe kínní tí ń ṣe ọ́ kódà nínú àánú ọlọ́run ọba àrùn kan ó lé lóògùn òsàn mẹ́wàá wọn ni eléyìí gbọ́ wọn ni eléyìí náà gbọ́ Ah, ọba ti sèlè tọ́ba rẹ̀ lè lò lè ọlọ́run àdúpẹ́ o anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni ma anzala allah udaa anabi ni ọlọ́run ọba ò sọ àrùn kankanlẹ̀ o illa anzala lahu shifa àfi kó jẹ́ pé ọlọ́run ti sọ òwòsàn rẹ̀ kalẹ̀ wọ́n jọ wá látòkè sámánì nínú ẹgbàá wa kan wáyà anabi ni alimahu mani alimahu ẹni máa lọ́mọ nínú yín o wa jahilahu man jahilahu ẹni tí ó bá sì máa òun ni kólóhùn ọ̀mọ́ àmọ́ wà kò sárùn kan tí ò lóògùn gbogbo àrùn tí ń sẹni kọ̀ọ̀kan wa ọlọ́mọsàjà pàdé ògùn rẹ̀ ọmọ ya ikùn ẹlòmíì lè wú bọ́ńbọ́ báyìí wọ́n mọ̀ gbé ká wọ́n mọ̀ gbé ká wọ́n gbowó gbowó gbowó lọ́wọ́ ẹ̀ ó lè jẹ́ ewé kan tí ń bẹ lẹ́ǹkù lé wọn ni bàbá kan kan sọ pé ah ìyìn rí Abdul Karim ah wọ́n lọ́wọ́ à ń lé ọsibítù wọ́n ní kọ́dà àwọn fẹ́ sísá abẹ́ fún kí ni ń ṣe wọ́n ní ikùn rẹ̀ wú lẹ́kùn rẹ̀ wú lẹ̀ wá sọ fún mi ẹja ìwé kìíní tọ́wà lẹ́ńkùlé o ayé igbó ẹ fi irú sí àbí kò ní ẹ fi iyọ̀ sí àbí ẹ fi epo sí. ní ọba mo ní kọ́ ọba fà kọba ní sọpúrẹ́sà mọ́ wọ́n ní àfàwà Usama bùnú Shuraik ọlọ́run bá yọ ní sí wọn wọ́n ní àwọn jòkó ti ànábì sallallahu alaihi wasallam àwọn lárúbáwá wọ́n wá dé ìjáhùn min ahùnà wa min ahùnà àwọn lárúbáwá okòwò wọ́n dé wọ́n dé wọ́n wá rí ànábì lẹ́yìn gbàtí wọ́n ti gbà Islam torí pé ànábì ti sọ fún wọn pé oògùn ẹbọ ọ̀dá o ẹ má rí nǹkan mọ́lẹ̀ mọ́ o ẹ má fi nǹkan kọ́ o ẹ má sọ nǹkan má di o ẹ gbọ́dọ̀ máa wẹgbẹ́ ayé o ẹ má ṣègbé òkùnkùn o ẹ má jòkó tèṣu o ẹ má wẹ̀ ló ti odo gbogbo àwọn oògùn ẹbọ ànábì ti sọ fún wọn pé ẹni bá ń ṣe ìṣe mùsùlùmí o ọ̀rọ̀ oògùn òsán wa dàrú mọ́ wọn lọ́wọ́ wọn wá dé afa usama ni qalatil arab àwọn Lárúbáwá wa sọ pé ya Rasulullah wo jísé Ọlọ́run ala natadawa ala natadawa àti fògùn ẹbọ lẹ àbáwọn gbé nǹkan sí ìta mẹ́ta mọ oògùn òwòsàn tí ń bẹ lọ́wọ́ wa náà sáà lè máa ṣe àbí káfíń náà lẹ̀ níbo ọdẹ bọ́lọ̀ ní wù yàn sàn. qala na'am ànábì ní ẹ lè máa oògùn ìwòsàn ya ibadallah anabi ni yẹn ru ọlọ tala anabi dájú kọ àwọn Lárúbáwá oko yẹn anabi ni ya ibadallah ẹyẹ ru Ọlọ́run tadawawo allahu akbar tadawawo ẹ máa sọgùn wòsàn o níta ẹ bá mọ lógùn wòsàn tí ń bẹ lọ́wọ́ yín nínú àwọn egbò àtẹwé kọ́dà nígbà mi ò lè jẹ ẹranko níwọ̀n ni ẹranko yìí pàákọ́ máa jẹ́ ní ti ń ṣe òní ṣe ọmọ ìrántí wọn lọ́gbẹ̀ẹ́ ẹnu lágbèjúwe ń sìn ẹ̀yìn tí wọ́n á pa ìgbín fún àwọn omi lọ́bọ̀lọ́bọ̀ tí ń bẹ lára ẹ̀ nísànú ẹ̀ nísànú òun gan ni ó ṣiṣẹ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ẹ máa bọ̀ fún ọmọ jẹ ọjẹ láàárọ̀ ọjẹ lọ́sùn jẹlálẹ́ ọgbẹ́ inú ọlọ pẹ̀lú yọ̀ǹda ọlọ ó lè jẹ́ ẹranko ó lè jẹ́ gi ó lè jẹ́ omi ó lè jẹ́ òróró gbogbo tó bá ti jẹ́ oògùn ìwòsàn ànábì ní fa inna Allah lam yada ada ẹ máa sọ oògùn ìwòsàn ọlọ́run fi àrùn kankanlẹ̀ illa wada alahu shifa àfikọ́ jẹ́ pé ọlọ́run bá aláàtì fi ìwòsàn rẹ̀ kalẹ̀ ìwòsàn rẹ̀ ọwọ́ á wà lérí ilẹ̀ ọlọ́run illa da'un wahid ànábì ní illa da'un wahid àfi àrùn kan ní ológun ẹ̀sẹ̀ tì kọlu àwọn sàhábà ni àwọn sàhábà tí wọ́n jẹ́ àwọn alárúbáwá yìí wọ́n ní ya Rasulullah ojúṣe ọlọ́run wa ma huwa kí wọ́n á ní àrùn tí ológun ànábì ní alharam alharam ànábì ní kéèyàn ó dogbó kéèyàn dàgbà jọkújọkú kó wá lóun ní egbò kan àti ewé kan tó wọ́n máa wá mu tó wọ́n máa wẹ̀ tó wọ́n fi wá di ọ̀dọ́ padà àjídèwé ànábì ní kò sí bàbá ní bẹ kágbé fáwọn bàbá wa kájí padà wá lọ́la àbí bẹ́ẹ̀ bá ti lóun dá jídèwé lọ́wọ́ ìsìn lásán fún bóyá fún bàbá kankan lò tó bá dọ̀tún láà padà wá bàbá wọn ti di bọ́ọ̀yì ọmọ ọdún mélòó ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ànábì ní tọ́ lẹ́yìn náà oògùn ìwòsàn ránkú aláàárẹ̀ tá a bá ti kọ pé yóò kú gbogbo oògùn ìwòsàn tẹ́ ẹ bá lò ẹ máa lò ẹ máa lò kò ní í ṣiṣẹ́ nítorí pé a ti kọ pé yóò ṣe kíni àárẹ̀ tí wọ́n pa nù kí ẹ ṣe gbóògùn òṣìṣẹ́ ọjọ́ ọkú ti ṣe déédéé àsìkò tẹ́lẹ̀ lóògùn torí ẹlòmíì ti lò ó tóun sì mẹ́láyé tó sì gbádùn anabi fi ni inali habata sauda anabi ni eh, eh, habatu sauda èso ni wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí orúkọ rẹ̀ nánu habatu sauda anabi ni shifa min kulli da anabi ni máa ń wọ ọ̀pọ̀lọpọ̀ àrùn sàn o illa kini illa sa anabi ni lẹ́yìn ikú nìkan ikú nìkan ni ó anabi ní fil habati sauda yi anabi ní tẹ ẹ bá ń jẹ abatu sauda bí èso báyìí ni wẹrẹwẹrẹ báyìí ẹ mọ bí èso tí wọn máa ń dálẹ tí wọn fẹ́ gbìn ẹ kù bó ni wọn pè é wóró báyìí bó ṣe wọn ta káàkiri ee bí ọmọ aláyé sọ baba bí ọmọ alábàyè lórí bí ọmọ ẹkù báyìí lórí anabi ní na fil habati sauda anabi ní bẹ nínú abata sọ̀dá yẹn ṣìfà ìwòsàn min kulli da tọ́jẹ́ pé yọ́ọ́ máa wo àrùn tọ́lọ́run bá ní yóò wòsàn yọ́ọ́ máa wòsàn o illa sam ikú nìkan ni ó lè wòsàn al-Bukhari ikú nìkan ni ó lè wòsàn àjẹ́ pé lágbádá padà wá kú kẹwàá ní oògùn yóò ṣe wá ṣiṣẹ́ o iná ọlọ́padà wá kú irọ́ o kọ́dà bí ọ̀rẹ́ tẹ́lẹ̀ náà ìjọ náà ni ó ṣe kíni ìjọ náà ni ó kù àwọn dókítà àwọn doctors àwọn dókítà wọ́n gbìyànjú ni o ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní inna tabiba ladhu aqlin wa ma'rifatin ó ní ẹ̀rí àwọn dókítà àwọn tí wọ́n tí wọ́n máa ń wòyàn tí wọ́n máa ń wòyàn sàn ó ní wọ́n ní làákàyè púpọ̀ lóòótọ́ wọ́n sì ní mà má dáama fi ajalil insani ta'khirun ó ní èèyàn máa rí wòsàn lọ́dọ̀ wọn tásìkò kú ọba ti ṣe kínní jẹ́ ọba ti tó tó bá sì jẹ́ pé ọlọ́run ti fẹ́ lọ́ńtọ̀ ńlá ẹ̀ wọ́n mọ̀ ní dókítà tọ́jú hospital báyìí dáa ìgbà náà láwọn mọ̀ pé ah òun làákà ìwọ́n ní mọ̀ wọ́n ní ìgbà tó lọ́wọ́ òṣìṣẹ́ tí wọ́n pa aláàrẹ̀ tẹ́ sí kínní tẹ́ gbé lọ. hatta idha man qadat ayyamu muddatihi wọ́n ní tọ́ba yìí jẹ́ pé ẹni tí àsìkò òkú rẹ̀ ti tó ni dókítà ń tọ́jú ni baba alágbo ń tọ́jú hara الطبيب wàhánà tí wọ́n lè àkọ́kìrù oní dókítà ọmọ lò yìí yọmọ lò tọ̀hún yọmọ lọ yọmọ bọ̀ yọmọ lọ yọmọ bọ̀ gbogbo oògùn tó kó kalẹ̀ pátá kò dé ṣiṣẹ́ yóò disappoint wọn nígbà tásìkò oògùn ti ṣe kínni tọ́ba ti tó ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa asaha àlàáfíà ni'matun adhima wọ́n ní ìdẹ̀rọ̀ ọlọ́ni o gbogbo àwọn táwọn jáde táwọn wọlé wọn dúpẹ́ o gbogbo njẹ́ wàá bà láàfin àwa jẹ́ nínú ìjẹkújẹ ìmukúmu ìfàkúfà ìbọ̀kíbọ̀ ìrìnkúrìn ìwẹ̀kíwẹ̀ ìwòkíwò tí àlàáfíà ló fi bàjẹ́ wọ́n ní yọ̀dà kò jìnnà sí o torí pé tàlàáfíà bá ti tán fún yàn lé ayé wọ́n ní lé ayé ti tán fún yàn o kò sí kankan mọ́ kò sí ń tọ́ ọlọ́run ṣe fún ọ tó lè gbádùn mọ́ bọ́ kọ́lé ara yóò bá ti sálàáfíà kò nítumọ̀ mọ́tò gbà kò ní túmọ̀ kódà ìbáàdà pa fẹ́ máa ṣe lọ́wọ́ bá díẹ̀ ló lè máa ṣe àti súnmọ́ lọ́wọ́ bá ó lé wọ́n lọ́ọ́ lè rìn lọ́jímọ̀ yìí. wọ́n ní wáyà tájú ní aláàrú usil aṣèhà wọ́n ní ẹ̀rí àlàáfíà adéni tọ́lọ̀ ń dé fún gbogbo àwọn alálàáfíà la ya'rifuha illa al-marda min an àwọn èèyàn ò lè rí adé kò sẹ́ni tó lè rí adé yẹn òun gan fúnra ẹ̀ ò àwọn aláàárẹ̀ ni wọ́n lè rí adé náà lérí ẹ̀ pé ha ló sì dé adé àlàáfíà yìí àwọn aláàárẹ̀ ni wọ́n lè rí pàṣẹ wàyí ń sìn ìdò lẹ́lómi ti dúpẹ́ lérí ihò omu rẹ̀ ó dìgbà tí ewu kan bá mú bẹ́ẹ̀ àbí ọ̀fẹ̀kẹ̀ yọba pé ọlọ́run o ò dúpẹ́ láti jọ yìí o ò dúpẹ́ o ò dúpẹ́ ẹsẹ̀ o ò dúpẹ́ inú o ò dúpẹ́ eré o ò dúpẹ́ ọpọlọ ẹ̀yà máa dúpẹ́ o ọlọ́mọ́fà rẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa àníwá wọlọ́mọ́rọ̀ wọn láàárẹ̀ ti ń ṣe àwọn èèyàn wọn ní eréṣin méjì ni o wọn lágbájá ò gbádùn ọ̀kan nínú méjì ni wọn máa ń ṣe àbí méjèèjì papọ̀ alimọ́rọ́dù lè jésùmí aláwọ̀dọ́wí àárẹ̀ ara wọlọ́mọ́rọ́dù anafsi àti àárẹ̀ ọkàn àárẹ̀ kí ni jama àárẹ̀ ọkàn sẹ́rí àárẹ̀ ọkàn káfẹ́ sọ lẹ́nu odidi wá àṣìjọ́ mi nìyẹn bóyá ẹ̀rù ń báyàn ó ní tó máa kà bóyá ọba ti lajú lóru ọ̀rọ̀run sùnmọ́ àárẹ̀ mi nìyẹn ó wà depressed ó ń ronú ó fẹ́ pokùnso ó fẹ́ bọ́ sí kànga ó fẹ́ gbé nǹkan jẹ wọn náà gbádùn àmọ́ kìí ṣe àárẹ̀ àrẹ ni ń ṣe ọ́ àárẹ̀ mi ni eléyìí ìwòsàn rẹ̀ làdúà ó lè bá wọn àfa ìpẹ́tọ́ ìgẹ́tì ara mi máa o àjànú tì mí gbangba o dojoojúmọ́ ni ronú pé mo fẹ́ kú mo fẹ́ para mi fẹ́ gbókunso <laughs> àárẹ̀ làwọn yẹn náà àmọ́ ntọ̀ òun yóò wọṣọ yóò gbé káà káà tuntun yóò wà nílé mansion òun sì gbádùn mílíọ̀nù sì ń bẹ́ńlé òun sì gbádùn àwọn àárẹ̀ ilé yìí ká fẹ́ sọ lénìí àárẹ̀ yìí tá a fẹ́ sọ òun náà ni alimọ́rọ́dúnrún jísímì àárẹ̀ ara kọ́lọ́mọ́ fi ka wa kọ́lọ́mọ́ fi dè wá mọ́lẹ̀ o àmùsáàlù lùmọ́dọ̀ lè jísmi ninu àwọn àárẹ̀ tí máa ń ṣèyàn ọ̀pọ̀ rẹpẹtẹ a lè dákọ̀ ẹ̀ tán kọ́dà àmọye rẹ̀ tán ọlọ́nìkan lọ́mọye àwọn àárẹ̀ kan bẹ tí ò lókọ dípò tá a fún lókọ. alákọ̀ọ́kọ́ alhumma àárẹ̀ ibà ibà pọ́njú ibà pọ́ntọ̀ ọlọ́mọdé ó ṣe wá o àsọdá ibà èrí e, e, e, fífọ́ èrí túlu alamulubati inú ntami inú romi ọgbẹ́ inú alamuzahari ẹ̀yìn romi ẹ̀yìn ẹlòmíì tó bá fi lè jòkó báyìí kó tó ń nàró padà yóò tó ṣẹ́jú márùn àwọn eegun yọmọ ní kàkà ká wàhálà ti dé <laughs> alamudahara mọdọdọlá ayin àrùn ojú bí ṣe ń lọ yẹ ẹ̀yin lẹ́mọ̀ pé a ah, kò sí kí mi wàláhì kò rí ọ kò rí ọ àrùn ojú àrùn etí bẹ́ẹ̀ lèmi ọba yí etí tọ́gbádùn sí yẹn báyìí kò lè gbọ́n tẹ̀sán. ọ̀kan náà ọmọ ìyá kan yóò ní ìwọ́n ń wá sọ fún mi pé kò gbọ́ o wọ́n ní kò gbọ́ báwo kejì sí mi ó sì wá gbọ́n sọ ah, nǹkan bẹ lọ́dọ̀ ọlọ́dẹ sọ ma pé ọmọ dúpẹ́ báyìí àbó òní dúpẹ́ gbàgbé pé kò sí epo gbàgbé pé kò sí kò sí gbọ́rọ̀ torí epo ń bọ̀ ń bọ̀ bá tọ́ ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa nínú àwọn àárẹ̀ tí ń ṣèyàn òun náà ni ojú egbò àdáàjì gbogbo ẹ̀ pátápátá àárẹ̀ ni gbogbo ẹ̀ àwọn awọ ara mọ́rọ́dúnlì jìlìdì àlàmọ́rọ́dúnlì jìlìdì ya ẹlòmíì ò lè jòkó tì yín yọ máa họra ní kòrò kòrò kòrò ó lóògùn wọn ni kò mọ bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́n gbé ọ pàdé oògùn rẹ̀ ẹlòmíì ò lè bọ̀ yín lọ́wọ́ ẹ bá fẹ́ bọ̀ yín lọ́wọ́ ẹ kàwọ́ kò torí ìtì ń bẹ lára ẹ ọlọ́run nìkan ló lè mú kó wọ́n ní gbogbo yìí kéyìí tí ń bá ń ṣe wá nínú àárẹ̀ àníwá àtàdáwí ìwòsàn méjì náà lọ́wọ́ fún jama àtàdáwí bílẹ̀ àdìwíyà ti tọ̀bìíyà ànàbàwíyà wàgáyìrì nàbàwíyà ti mílẹ̀ àṣàbí wọlé àkọ́kiri egbò àtẹwé tí ànábì júwe fún wa nínú àdìsí ipe nǹkan báyìí ọlọ́run máa fi mú ara ẹ̀ kó lára àbí ìtọ́lọ̀ ń sọ fún wa ní koran pé nǹkan báyìí ẹ máa lò ó ẹ máa gbádùn àbí èyí tí ò sínú alukoran tí ò sínú àdìsí àmọ́ wà nínú ìlú gbogbo àwa tí a jẹ́ mùsùlùmí tó jẹ́ pé àwọn èèyàn ti lò ó wọ́n ti tẹ̀sẹ̀ wọ́n ti rí i pé ń ṣèwòsàn fún àrùn ara alákọ̀ọ́kọ́ al-asal alakọ̀kọ́ nínú oògùn ìwòsàn nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni àdúà ká máa fa àyà Qur'an lẹ́nu àwọn àyà kan bẹ ti ń ṣàlàyé àwọn àdìsí kan bẹ ti ń ṣàlàyé àdúà ni ọ̀rọ̀ ni yóò sì mára dá ẹni tí ń ké ń dami ń romi ń dùn mí kò sì ní ké mọ́ àdúà sí ọwọ́ á jẹ́ pé nǹkan mélòó ni aláàárẹ̀ máa ń wá tó bá jẹ́ mùsùlùmí nǹkan mélòó ni máa wá nǹkan méjì alákọ̀ọ́kọ́ oògùn àrùn ẹlẹ́ẹ̀kejì àti kíni àti ìképe ọlọ́run ọba àlá nígbà mẹ́tọ́ bá képe ọlọ́run kò ní lóògùn mọ́ nígbà mẹ́tọ́ bá lóògùn àfi kó tún képe ọlọ́run kóògùn náà lè bá ṣiṣẹ́ ẹja kọ́kọ́ lọ bí alákọ̀ọ́kọ́ àtàdáwì ìbílẹ̀ ọmọ ìyá mi kò ní da kẹ́ mọ́ lóyin ńlé kò ní da kẹ́ mọ́ ní kíni ńlé jàmá oyin ṣe wá rí bó ṣe wá rí oyin tí ọlọ́run sọ fúnra rẹ lọ́wọ́ àwògbó lọ ó lọ lè bá àwọn tí wọ́n ń ṣe kíni àwọn tí wọ́n ń rẹ oyin sórí tó ní oyin kan bẹ́ẹ̀ bì kan wọ́n fi kíni kan sí lẹ́nu ọ̀dà ọ̀dà sílẹ̀ kọ̀ jáde bọ̀rọ̀ àni ọlọ́ọ̀nì kan bàbá tí ń toyin gan ọ̀ mà ìpè tàkùtà wọn ṣe kíni ni wọ́n tà fóun àwọn èèyàn tó dá oyin mọ àwọn òtún kan lè lè ọlọ́run ìtọ́ fọmọ ìyá kan ní kìsì ńjọ níbo ní dákun ńjọ ọba ti rí àwọn tí wọ́n ń rẹ oyin bóyá kò pè mí ìwọ mọ́tò wà láti kó àjọ wọnú gbó báyìí yọọ máa rẹ báyìí sì máa rọ sínú kẹ́ẹ̀jì èyí ló fi mí lọ́kàbalẹ̀ sẹ́ni gbogbo yòókù àbámọ́dá ni kéde pé kò sóyin gidi láàrin ìlú là ń sọ bọ̀t àwọn tí wọ́n dà mọ́ kéré oyin fẹ́ẹ̀kì lọ́pọ̀ jù mẹ́ ẹ̀yọ́ màyá mi oyin gidi fúnra ẹni ọlọ́lẹ̀ bá fìlàní lẹ́jọ́ gé lẹ́jọ́ rọ́ ọwọ́ nílé ọwọ́ nílò ọwọ́ mú láàárọ̀ ó mu spoon kan àbí méjì àbí mẹ́ta láàárọ̀ ó mu nígbà tí inú bá ń dùn ọ́ ọ́ jẹ́rìí sí agbára ọlọ́ anabi ni aleikum bi shifa ayi anabi ni ọdọ wọnyi pẹ̀lú wòsàn méjì ẹ má fi ṣeré o alukura'an wal asad alukura'an kíkà àti kí jama àtọyin alukurani wọn máa ń ṣe wòsàn àrùn ara àtàrùn ẹ̀mí tọ́wọ́ fẹ́ pokùnso tọ́wọ́ ń ṣe tìláwà ò ní pokùnso mọ́ tínú ẹ bá ń bàjẹ́ tọ́ba sàlàyé tọ́ba ń ka kurani inú rọ̀ mọ̀dún àrùn ẹ̀mí nù lẹ́yìn náà alukurani ọlọ́run máa ń lò sábàbí tí àrùn ara náà fi máa ń lọ alasal àrùn ara nìkan lòun yanjú ọba nínú rẹ̀ dùn tọ́wọ́ ń mọ ọmọ lálàáfíà ara ni o tọ́wọ́ bá tètè ṣàdúrà inú rẹ̀ ò ní dùn torí pé àrùn ara ni wọ́n ní oyin ṣiṣẹ́ fún kì í ṣe àrùn ẹ̀mí ẹlẹ́ẹ̀kejì alhabatu sauda abatu sauda àti mọ̀sọ̀lẹ́ kan tẹ́bá ti jáde sí gbòòrò amari lọ́dọ̀ àwọn tí wọ́n ń ta ìwòsàn súnà ẹ sáré ń béèrè àwọn tí wọ́n ń ta ìwòsàn súnà ẹ bá wọ́n máa ń lọ bí ọmọ ọmọ ẹkù báyìí ní máa ń rí wòrowòro dúdú báyìí bí ó bá jẹ́ pé ọ̀nà wájì ni awolé kò ní gbogbo àwọn kìnnìún làwọn kó síwájú àmọ́ wá fi hàn wọ́n kàn wà gbalẹ̀ lẹ́bọ̀lọ́ torí látara ara yìí ẹlòmíì ti kú ní kèfèrí nǹkan tí ó sì ló ń bẹ nínú Islam tíntín ṣe ó lọ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run. anabi ni fil habati sauda yi anabi ni ó wà nínú habati sauda shifa ìwòsàn min kulli da fún gbogbo àrùn tọ́lọ́mọba ni yóò wò illa sam lẹ́yìn ikú nìkan al sẹ́ẹ̀rí habati sauda ó tún wá ní òróró ó tún ní òróró tí wọ́n ń yọ lára rẹ̀ ọlọ́run máa ń lò ní sábàbí dáadáa àwọn tó mọ̀ ó ti èèyàn lọ lè béè lọ́wọ́ wọn ipe bò láṣẹ lò ó ẹlẹ́ẹ̀kẹta ẹ̀yọ́ mayami nínú ìwòsàn tá a nábì júwe máa zẹmzẹmà máa zẹmzẹmà òun náà ni omi zẹmzẹm bírí zẹmzẹmì balala adibadila tìmaka ẹ̀ mọ́ta àmọ́ béèrè àmọ́ béèrè nǹkan tí ò ní lárí ẹ fún mi fìlà ẹ fún mi làbídó ẹ fún mi tẹ̀sùbà nǹkan tí ò ní láàrin. kí lóye kó béèrè jama máa ń zẹmùzẹm omi zẹmùzẹm kànga àgbàgbẹ ti ìjọ ti anabi ismail tó ti fẹsẹ̀ jalè báyìí tí yóò ti sẹ́ kèétí kèétí dáadáarọ̀ yìí wọ́n gbẹgbẹgbẹgbẹ nǹkan ibu omi ni gbogbo mílíọ̀nù àwọn èèyàn tán wá mọ́kà àtàwọn tí wọn wá jì táwọn náà ń gbé mọ́kà wọ́n pọ́npọ́n kọ̀yìn kọ̀mọ̀ tán omi ńlá ni anabi ni nnaha mubaraka ah anabi ni omi sẹ́mùsẹ́mù ọlọ́run forí síbẹ̀ gan o innaha ta'amu ta'am ó tó lóúnjẹ fún yàn bí yàn bá ti mú bó bá ti mú omi sẹ́mùsẹ́mù láàárọ̀ ó ní fílì pọ̀ jẹun àwa ti mú dáadáa nígbà tí táwa lọ́hùn tẹ́ bá ti lọ mọ́kà báyẹn ẹ̀rọ sínú ke ẹ̀ máa mú ẹ̀ máa ṣe tìláwà lónìí anabi ní o tó lóúnjẹ fún yàn wọ́n ṣe fa àwòsàn kùn anabi ní ìwòsàn sí ni fún àwọn àrùn ọlọ́jọ́ pípẹ́ àmọ́ bóyá láti tún wá rí sẹ́mùsẹ́mù òríjìnà àdèmọ́kà àbí ká rán àwọn èèyàn tá a fọkàn balẹ̀ sí pé wọ́n nípa omi kànga fún wa àwọn olóríire kan bẹ kábọ̀sọ̀ kan yòókù lérílẹ̀ ayé wọ́n lè pọnmi kànga wọn àrọ́ sínú òkè wọ́n lẹ sẹ́mùsẹ́mù mọ́ àwọn ẹ̀ẹ́dàkùn wọ́n sì gbowó ribiribi lọ́wọ́ àwọn èèyàn àmọ́ ń bẹ̀ wọ́n ta o ee èmi wọn máa ṣe kónkóló kónkóló báyìí white báyìí èmi wọn máa rọ tọ ọlọ́run jẹ́ ẹ̀rí yìí tọ́jú òrìjìnà tọ́ba jẹ́ sẹ́mùsẹ́mù lọ́ọ́ bá mu ee ọlọ́run fún lálàáfẹ́ pẹ̀lú yọ̀ǹda rẹ̀ àìmọye àwọn tún ti ní kánsà òyìnbó kan wá láti France gbogbo oògùn ló ti lò lérí cancer àrùn jẹjẹrẹ ọwọ́ wá sí múra ọwọ́ sọ fọlọ́run pé òun ò ní mú omi míì tóun fi kún lẹ̀ yóò bá jẹun láàárọ̀ sẹ́mùsẹ́mù ni ó mu lọ́sàn-án sẹ́mùsẹ́mù ni ó mu lálẹ́ sẹ́mùsẹ́mù ni ó mu nígbà tí wọ́n padà sílùú rẹ̀ wọ́n ní kankan ò lára ẹ̀ mọ́. ta sọ̀rọ̀ tẹ́ ń dáwọ́ tó yẹ anabi ni sallallahu alayhi wa sallam anabi ni ìwòsàn ni eh, fún gbogbo àrùn ara. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn ìwòsàn tá anabi júwe zaitu zaitu òun náà ni òróró zaitun wọ́n máa pè ní olive oil àwọn kiri yóò sábà máa ń gbé káàkiri báyìí àwọn kí wọ́n ní àwa la ní àwa la ní àwọn já àgbà lọ́dọ̀ títí wa ní ọlọ́run fi búra nínú alukoran ọlọ́run bá ní wọ́n tíìnì ọlọ́run bá ní mo fi igi tíìnì búra wọ́n zayitun mo sì fi igi zayitun búra láàyò kùsìmù àlàzímù ilà àbí àzímù ọba tó tóbi ò ní fi nǹkan kan búra àfi kọ́jà pé náà tóbi ó ní wà tọ́rìk ọlọ́run bá ó ọlọ́run ní wọ́n sí zaitun ọlọ́run bá ní zaitun igi zaitun èso zaitun òróró ara zaitun ọlọ́run fi àlùbáríkà sí púpọ̀ ọlọ́run musa ìsánú wa òróró zaitun yìí ọwà ẹ̀dákun ẹ̀dí alọ̀lẹ́ nílé ọ̀pọ̀lọpọ̀ àwọn aláàárẹ̀ ọlọ́jọ́ pípẹ́ tí wọ́n gbé lọ sọ́ọ̀sì lórúkọ jésù kó wòsàn òróró yẹn ni wọ́n fún lọ́gbádùn lórò pé lórúkọ jésù èyàn gbọ́dọ̀ ní fẹni tí wọ́n ń sàárẹ̀ kálí báwọn tó bá mọ̀ nípa rẹ̀ kàn sàlàyé bí wọ́n ṣe ń lò fún wa zaitun suratu tin aya alakoko àtẹlẹ kejì lọ́dọ̀ tí ń sọ bẹ́ẹ̀ suratu tin tọ́lọ́mọba ti ròyìn igi kan alibarika wà ń bẹ ẹlẹ́ẹ̀karùn nínú àwọn wòsàn tá a nàbẹ̀ sọ fún wa alihijamatu òun ni ká máa ṣe ìjàmà kí náà pè ní ìjàmà jàmà òun náà ni ká máa dégò níjọ́ òun àwọn bàbá wa a máa rá àwọn fúlàní máwọn bíi bòròró báyìí tí wọ́n máa ń gbé abọ́ wọ́n gbé pọ̀n báyìí wọ́n kó àwọn ìwo yẹn lọ́wọ́ ibi tí ń bá ń da ọ láàmú nínú ara rẹ ti ń ta ọ ti ń ru ọ tó ń pé ọfà ni ọfà ayé ni ọfà ayé kọ́ àrùn ni wọ́n gbélé tí wọ́n gbélé wọ́n wá fà á àwọn yẹn ti wá modernize nísìnyí kì í ṣe pé ìwo tí wọ́n fi tírìtì bàbá alárùn ni wọ́n tún gbé sọ̀wọ́ náà la tẹ́ máa wá máa bọ̀ra yín lárùn nísìnyí àwọn kọ́ọ̀pù ti wà tí wọ́n ṣe pẹ̀lú ke òun ni wọ́n gbé sí ọ lẹ́yìn ibi tí ń ta ó ti ń ru ó ti ń dà ọ́ láàmú ẹsẹ̀ ni wọ́n gbé síbẹ̀ ọwọ́ ọwọ́ ni wọ́n gbé síbẹ̀ orí túlu rí fọ́fọ́ fátítì ó ti ná gbogbo owó ẹsẹ̀ ìjámọ̀ fún un tí wọ́n ti gbé kọ́ọ̀pù yẹn síbẹ̀ wọ́n sin díẹ̀ wọ́n sin kì í ṣe gbẹ́rẹ́ gbẹ́rẹ́ ogun ayé ni eléyìí o wọ́n kàn sin kẹ́jẹ́ o lè ṣe kínní o lè jáde ní o kọ́mọ̀ tó pé wọ́n ní ànábì ní a máa sin gbẹ́rẹ́ gbẹ́rẹ́ yìí tá à ń sẹ́ sọ́rùn yẹn àti yìí tá à ń sẹ́ sọ́wọ́ yẹn torí kíkọ́ ọ̀tá ọmọ kàwa ẹbọ nìyẹn ẹbọ ni kò sí ìlọ́ka falaki àti nọ́ọ̀sì ló ṣe kínní iná lọ́ka àwọn ẹlẹ́bọ ni wọ́n ń sin ànábì ò sin gbẹ́rẹ́ fún yàrá àwọn sàábà yìí sì ṣe kò sínú Islam àmọ́ ká mú bíléèdì ká fi ya ojú ibi tí niwa la ti ń ta wa ti ń ro wa kẹjẹ olè bá ṣe kí ni ẹ kété pé wọn là ń bíléèdì tẹjọ bá ṣe ṣoṣo o sórí gangan gangan bíléèdì báyìí gangan tíntín báyìí wọn kàrà fi tíntín tíntín báyìí kódà nígbà mi ò ní mọ̀ pé wọn mìkan sí ọ̀la wọn wá gbé kọ́ọ̀pù yẹn síbẹ̀ wọn wá fa ẹ̀jẹ̀ yẹn jáde tí wọn bá rí ẹ̀jẹ̀ òun gbà mí lọ́kọ̀ ti dúdú báyìí ní òrì sórí bó ṣe jáde ẹ̀jẹ̀ tó rí yẹn àrùn ló jáde lára rẹ̀ àyèmọ̀ yẹ àrùn tó ti pa àwọn èèyàn tó jẹ́ pé ìjà àmọ̀ lògùn rẹ̀ àyèmọye àwọn àrùn tó ti dáhùn yẹn jòkólẹ̀ tó jẹ́ pé ká máa dégò yìí tí wọ́n pè ní ìjàmọ̀ yìí ń logun rẹ̀ ọkùnrin ṣe obìnrin ṣe ibi tí máa ń ruwọ́ ti ń ta ọ́ tí ọlọ́bọ̀dọ̀ ó logun logun kọ́lọ́ lọ́ọ̀dẹ bá àwọn afá tí wọ́n ṣe ìjàmọ̀ kí wọ́n bọ̀ ṣe ìjàmọ̀ owó díẹ̀ náà wọ́n gbà lọ́wọ́ rẹ̀ torí náà jẹun tó bá dìde ńlẹ̀ àbí wọ́n bá ṣe ìjàmọ̀ mẹ́wàá ètò ẹ bá lọ́dọ̀ àwọn tẹ́ ń sànú ẹ lè jẹun lọ́dọ̀ wọn èyàn sanwó díẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa sọwárí kọ́ọ̀pù tí wọ́n rà fún ọ yẹn ọ wà tọ́jú ẹ̀ sílé tọ́wá tó fẹ́ ṣe lẹ́yìn oṣù mẹ́ta lẹ́yìn oṣù mẹ́rin ó tún gbé jáde fún wọn nígbà téèyàn ní clipper ń lé tí mi tí mi ń serun ni kéyé ẹ̀jẹ̀ wọn bá ta sí ẹ̀jẹ̀ ó ní dín wọn lo èyí tí wọ́n ti lò fẹ́ nìkan fún wọn nítorí kọ́mọ̀ wà jẹ́ pé òun tọ̀hún bọ́yọ́lá àrùn kan la nínú ẹ̀jẹ̀ rẹ̀ kọ́mọ̀ bá ràn wọ́n náà ìjà máa da púpọ̀ anabi wa muhammadu sallam anabi ni ashifawu fi thalatha anabi ni ìwòsàn ó wà nínú kan mẹ́ta surubati asalin kẹma la oyin dáadáa oyin gidi wa sharitoti mihjami àti àbí kẹma dego wa kayyati nari àbí kẹma fi nǹkan gbóná mọ́ ojú egbò wa onihi ummati anil kai anabi ni àmọ́ nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n sọ pé kí n ṣe é léèwọ̀ fáwọn jọ mi ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta òun náà ni ká máa fi rin gbóná mọ́ ojú egbò àwọn àwọn jàhílíyà tí wọ́n ṣe mùsùlùmí táàrẹ bá tí ojú ojú ogbò tọ́ba tọ́ba kọ̀ láti san tí wọ́n lóògùn lóògùn tí ò lọ wọ́n wà kiri bọ́ná yóò wá gbóná tọ̀tọ̀ wọ́n fi nǹkan kan mú wọ́n kan lẹ́ mọ́ ojú egbò yẹn ni yóò gbẹ hàw ah, ànábì ni wọ́n kọ̀ fún mi ká máa ṣe yẹn ah, ah, èyí tó fi máa fi yà rẹ kí ló dé tó gbọ́ wọlé ojú egbò yẹn kọ́ sàdúrà kọ́ bẹ̀ lọ aláàánú lọ́lọ́run àmọ́ méjì ti yan alákọ̀ọ́kọ́ oyin lila àti ìjàmà ànábì ní ìwòsàn ṣe kínní ìwòsàn wà ń bẹ̀ ànábì inna amthala tada tadawaitum bihi alhijama ànábì ní nínú àwọn oògùn tó dáa jù téèyàn máa ń lò fún àárùn ara òun náà ní kéèyàn máa dégò kéèyàn máa ṣe ìjàmà àwọn obìnrin ṣe àwọn obìnrin ni ó ṣe fún obìnrin o ọkùnrin ni ó ṣe fún ọkùnrin kété pé ìyá kàfáyà wá sí ẹ̀yìn ilẹ̀ yóò ní káfá ọmọ báwọn dégò àbí ẹni tí ń dégò mọ́là tí ń dégò rọ́ o ẹ wo obìnrin tó mọ̀ ń pa ẹ̀ obìnrin wa ọkùnrin wa tí wọ́n ń ṣe dáadáa ọ̀pọ̀ ń lọrin ẹni bá fẹ́ ṣe ájúwe fún wọn láwọn tá a fọkàn balẹ̀ sí. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìdégò yọ da fágbàlagbà ọ̀dà fọmi eke ó sì da fọkùnrin àti obìnrin ọlọ́run àárẹ̀ ọlọ́jẹ́ pípẹ́ kọ́lọ́mọ́ fi sàdéhùn fẹ́ni kọ̀ọ̀kan wa ẹlẹ́kẹfà nínú àwọn ìwòsàn nábì tá nábì júwe fún wa òun náà ní sẹ́ńjẹ́bì òun náà ní ataalẹ̀ baba tí wọ́n ń pè ní jíńjà á ọ̀dà púpọ̀ àtàlẹ̀ ẹ̀rì yìí máa ń ṣe wọ́gọ̀wọ́gọ́ báyìí bó ṣe wọ́n ah, ọlọ́mọ fi ń súrètì nǹkan o àtàlẹ̀ ọba ti bó kíní ara rẹ̀ ogun ọba gun tán ọ̀dà sómi ọwọ́ ṣẹ òfòyìn díẹ̀ sí ọmọ ńlá ọ̀tà kánkán ọmọ ìyá mi àdébíyà máa lò àwọn sàábà máa lò ó wọ́n zanjabila sanjabila yẹ misaju wa sanjabila ti tọ̀hún atalẹ̀ lòun náà àmọ́ ó yàtọ̀ síra wọn ó kọ́kàn sí kínní ọkàn papọ̀ ni èyí tí wọ́n láàmú lálìjánná zanjabila atalẹ̀ ó da fún jẹ̀díjẹ̀dí ó sì da fún ọkùnrin tí ń sọ̀lẹ̀ àwọn ọkọ ìyàwó ti gbọ́ tọ ọ̀lẹ ó da fún wọn ó da fún àrùn nú gbogbo máa ń sèyàn nú ọkàn rà bó díẹ̀ ó sápò ni tọ́ba ti ráyè ọmọ bó jẹ ọmọ jẹ díẹ̀ díẹ̀ ọmọ jù sápò gbogbo àrùn ọ̀nù ni máa ń fún ni máa ń fún àwọn àrùn tí máa ń ba ẹ̀dọ̀ jẹ́ àtàrùn tí ń bọ̀ kàn jẹ́ kọlọmọsà sọ wa níbi àwọn àdánwò ọkàn bá sọ sẹ́lẹ̀ ń sìn millions ní fa twenty five million nígbà mi wọ́n ní twenty million níbo lẹ́ẹ̀tì rí gbogbo aráàlú ọ̀dàwó kò ní pé kọ́ọ̀kan máa ń kán jíjà jẹ kọ́lọ́mọsà sànú ẹ kọ́lọmọsà ìwò wá ẹlẹ́ẹ̀keje tamuru ajiwa òun ni làbínú dúdú àwọn làbínú dúdú òun wọ́n ju àwọn ní ọlọ́ra yẹn lọ ẹ̀hẹ̀ tí wọ́n bá páàkì ọ̀kan wọ́n bá páàkì àwọn pákéjì kan tí wọ́n máa ń ṣe ọlẹ́mọ́jú báyìí lọ wọ́n lé ní five thousand àmọ́ ìwòsàn tó wà ń bẹ̀ ju owó ẹ̀ lọ méje méje èèyàn máa jẹ́ láàárọ̀ bẹ́ẹ̀ bá sí mọ́jèlé kò ní ṣiṣẹ́ lára ẹ̀ bá ti ń jẹ tọ́ba ilé jẹ́ májèlé kò ní ṣiṣẹ́ lára anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni mọ́ta sọ́baha bisabri tamurati ajiwa ẹni bá jẹ làbídùn ajiwa méje láàárọ̀ kùtù tó jígbàrà ó jígbàrà báyìí ló kó méje lọ́jẹ́ lámì ọ̀dọ́ ra wùdá àlìkalẹ̀ yẹ́wò máa sọ́mu bọ́ bá jẹ wọ́n níjẹun ìwọ ìwọ wọn ò ní ṣiṣẹ́ lára wọ́n fi pọ́yìnsì sọ oúnjẹ fún wọ́n fi sí tíì fún kò ní ṣiṣẹ́ ìwọ náà lè máa jẹ kalẹ̀ kọ́ máa jẹ kíni prevention is better than care. àwọn tó wọn lágbájá yìí wọn ló sì kan jẹ ni àwọn ní òde tọ́lọ ló mu tí ẹwà ajiwa fún ọmọdé méje méje láàárọ̀ yóò pa oró kíni jama oró poison eléyìí làwọn oògùn ìwòsàn tá a rẹ̀ rí fún alukoran ọwọ́ apọ̀ rẹpẹtẹ méje péré mọ̀ká ń bẹ̀ tẹ́ bá bọ́ sínú tírà àtibù nàbàwí ti Ibn Qayyim al-Jawziyya àwọn àlùfáà kálí gẹ́ẹ̀tì tíra yẹn àtàwọn tíra mi táwọn àfa ṣe nípa ìwòsàn tá nàbì sàlá tó ṣàlàyé ara ẹni ti ro alaykum bil ithmidi ànábì náà dọ́wọ́ yín kẹ́ẹ̀má létí ro ithmidi ipe yóò jẹ́ kójú ọmọ sikini kójú ọmọ ṣáàfù ọ̀pọ̀ rẹpẹtẹ tọ́jú pé torí àsìkò wa nùjẹ́ alẹ́ máa ka gbogbo ẹ̀ lẹ́yìn náà amthalul adwiyati ash-sha'biyya al-yorubawiyya. awele hindiya awogere dalik wọ́n ní kìí ṣe gbogbo egbò ati tá a nàbí ọsọ ìlàrámù wọ́n ní kìí ṣe gbogbo ẹ̀ gbogbo ewé tá a nàbí Muhammad mẹ́nuba àti egbò tá a nàbí wa Muhammad mẹ́nuba èyí tí ń sìn ṣèwòsàn fún ara wọn ni kìí ṣe àrámù o àwa ní ewé káṣíámbí ti ara ó àwọn bàbá wọn jà wọn jà nígbà wọn kéèké wọn jà wọn daṣọ bò wálé rí mọ́lẹ̀ steaming ni wọ́n ń pè nísìnyí ọmọ ìyá mi ọ̀làgùn ọ̀njáde báyìí ìbàkànjú yóò fèrègé pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ ọlọ́run àti sábàbí kí ni ewé kásíà wọ́n ti bọ̀ bùyí tó mú kalẹ̀ ò tó bẹ̀ kọ́ mọ́ mu nígbà míì wọ́n tó fún wọn lẹ́ran tó fi lé kólé bá tètè lọ àbí kúlíkúlí. ewé kásíà làwọn mọ̀ ní ewé ewé wo ló tó kú jàmáà ewé ìbẹ́pẹ́ àwọn àgbàlagbà mẹ́mí ewé òrúwọ ewé ìfẹ́rin ọmọ ìyá mi àlùbọ́sà àlùbọ́sà tá a fi ń ṣe bẹ̀ yẹn ẹ̀hẹ́n ọkàn ọkàn gé wẹ́lẹ́wẹ́lẹ́ ọlọ́ pẹ̀lú blender ọwọ́sẹ̀ e, ọwọ́sẹ̀ tán òfòyìn díẹ̀ sí gbogbo sẹ́tọ̀ bá ń ṣe ọmọ ṣe kébékébé ni ara rẹ̀ ọmọ ìyá ni ẹ̀ ọmọ ìyá mi ìwòsàn bẹ́ẹ̀ lérí ilẹ̀ ọlọ́wọ́n bá wa kànáfòrò ọ̀rọ̀ wa bí ẹ̀kúnwọ́ kan dà sínú ké bọ́tù wọ́tà ọbọ̀ omílé tọ́ba ti yorò tán ọmọ mu kọ́ọ̀pù kéékèèké tọ́ba ti jí làárọ̀ ọ́ dágbére fún ẹ̀yìn romi ìbàdí romi ọ́ dágbére fún jẹ̀díjẹ̀dí ń dà ọ́ láàmú àyèlésí déédéé lóru ọ́ dágbére fún gbogbo àwọn yamayama yẹn àrùn tí ń pẹ̀lú mi kì í sàrùn tó tóbi o àyètètè mọ rẹ ní o ló jẹ́ pé àwọn àlùfáà wa wọn ni watermelon pẹ̀lú orógbó gbogbo ẹni tó bá jẹ́ ọkọ ìyàwó tí ń sọlẹ̀ tó bá ti dọwọ́ rọlẹ̀ ọkọ wákàtí mẹ́ta ẹ̀hẹ́n ọwọ́ mẹ́ta mẹ́lẹ̀ ọbẹ̀ ọmọ àforógbó ọmọ kan sẹ́nu díẹ̀ díẹ̀ ọmọ bùtọ̀ ọ̀hún náà jẹ ọ̀sàdúrà fún mi ẹ wá ń pè oṣù oògùn oògùn wà náà kálá ni oògùn òwòsàn wà ní ẹ̀sìn Islam oògùn ẹbọ ní òsì kíni ní òsì à ń de pàrọ̀ mọ́ra ká mọ́ de nǹkan mọ́rùn kámọ́ lè gbé ìpèsè síta mẹ́ta gbogbo àwọn ìyẹn ni wọ́n ní kọ̀ da oògùn owó àmọ́ oògùn owó ká ẹbọ ni gbogbo àwọn yẹn àmọ́ oògùn ìwòsàn ara ó wà nínú Islam ká máa lò ó àgbo jẹ̀díjẹ̀dí agunmọba tó jẹ́ pé àwọn míì tí wọ́n bá gbọ́ wáyé igbó wọn ní àwọn alùsùn náà wọ́n ní ẹ má sóògùn ẹjẹ́ wọn pa yín <laughs> ẹjẹ́ wọn pa yín pé wọ́n ní ẹ má òun sì mọ táwọn sọ ọmọ o wọn fẹ́ dọ̀dọ̀ yẹrù ni o a ní ká ogun wo là ń rí fàásì ogun wo là ń sọ ogun ẹ̀bọ ẹ mọ́ sóògùn ẹ̀bọ àárín kan méjì omi sàárè òkú ilé àwọn nǹkan kọ́gi igi ọ̀sẹ̀ gbogbo àwọn yẹn ni ẹ̀bọ ogun owó àwọn ogun tajà ẹ̀bọ ni gbogbo yẹn o ọ̀sẹ̀ yìí wọ́n ní àgbélépọ̀ tá bàbá tí ń wẹ̀ ipa ọ̀tá òní káwa ìbọn gbogbo yẹn wọ́n bá kú òkú jífà ni o òkú mùsùlùmí o àmọ́ oògùn àrùn ara àrùn <laughs> wá ẹni bá ní kó bù fún mi ní bá ti lọ ìmínú òmùlá oògùn àrùn kí ni jama ń sì ń bẹ jama ìdálò mi fi ń jẹun ni ẹ mo sọ fún àwọn tó wọn sí jálàbí mo ní ẹ má sí jálàbí ẹ bọ mọ ẹ lè kó oògùn àrùn kò sí iye tẹ àrámù tóògùn bá ti ṣiṣẹ́ fẹ́ni tí ó ń ṣe kí ni ẹni tó lò tó bá ti jó original gbogbo àwọn tí wọ́n ń ṣe oògùn dàwá dàwá kọ́lọ̀ bá ṣàlékún dáadáa wọn o torí àwọn yẹn ni wọ́n ń ṣoògùn wòsàn wọ́n gba láàdá wọ́n tún gba láàdá ṣẹ́dá àwọn tí wọ́n ń ṣe oògùn ẹbọ àwọn tí wọ́n àwọn lè gba owó láyé àmọ́ tí wọ́n bá ti kú wọ́n lè wọ náà wọ́n ní jáde mọ́ innahu man yushrik billah ọlọ́ni gbogbo yẹn tó bá ilé kúlẹ́lẹ́ bọ̀ faqad haramallahu alayhi aljanna ọlọ́wọ́n bá ní kò ní wà aljanna o wa ma'wahu an-nar iná ni ọwọ́ wa ma lidh-dhalimina min ansar ọlọ́ni kò sẹ́yìn tí ó sì ràn lọ́wọ́ tí n bá dẹ̀ mọ́lẹ̀ tí n fi yà jẹ́ kò sẹ́nìkan tí ó gbà lọ́wọ́ tẹ́mọ́tì ní àwọn àfáà kẹ́ ẹ bá sọ oògùn kí ni wọ́n rìn fàásì oògùn kí ni oògùn ẹbọ àmọ́ oògùn ìwòsàn ọ̀dà púpọ̀ ẹni bá ń ṣe gan wàláyé ń gba àwọn èèyàn lánìí ọlọ́run bá aláwọ̀ tún tiẹ̀ sí láyé àti lọ́rùn torí àwọn èèyàn ráyà ti máa jágbó káàkiri láti máa wá nǹkan ká ẹnu àwọn ìyá alágbó yẹn agbọ́dọ̀ wá gbìyànjú ká mọ ẹ̀sìn dáadáa nígbà mi wọn ò ní ah, àìdèdè bímọ rẹ nígbà mi ò lè járùn wọn ní àgbo yìí lọ lè mú máa mú láàárọ̀ láàárọ̀ àrùn ó sì lọ ọkọ ló sì bá mi wọn wà ní kọba tètè yá sórí eré eku yẹn àti eré àtàtàrí ẹ àálọ yẹn náà sórí ẹbí àgbà làwọn bọ́ọ̀bá ṣe ń lo àgbo ọmọ bùnyàn náà síbẹ̀ hmm. ó di mélòó jama ó di di méjì wọ́n pa ẹbọ papọ̀ mọ́ ìwòsàn eléyìí ọ̀dà lọ́sọ̀ jẹ́ pé a bá lọ́dọ̀ àwọn alágbo tọ́ba ti fẹ́ pàápọ̀ fún ọ tọ́fẹ́ yíyí mọ́ fún ọ ó ní ọ̀hún ìwòsàn débi ilé síngbẹ́rẹ́ kí lè rí nǹkan mọ́lẹ̀ ah. ṣùrùtù àtàdáwí àwọn oògùn àrùn yìí wọ́n ní májẹ̀mú náà ń lọ bí mẹ́rin alákọ̀ọ́kọ́ alayakuna àtàdáwí bi haram kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tọ́lọ̀ ń ṣe lára àmọ̀ lọ́mọ fi ṣe wòsàn bí ọtí lápẹjúwe ògógóró ẹmu ò gbọ́dọ̀ fi ṣe wòsàn tí wọ́n bá ní kó lo ẹmu fún wọ́n ní lo omi dùn fún abomi lásán àbí sẹ́mísẹ́m pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọlọ́run jò ṣiṣẹ́ ànábì ní nàláha anzala àdáà ànábì ní ọlọ́run bá aláàmọ̀ sọ àrùn kalẹ̀ wọ́n dà wá a ó sì tún sọ ìwòsàn rẹ̀ kalẹ̀ wa ja'ala li kulli da'in dawa'a ọlọ́run ti wá fi ìwòsàn kọ̀ọ̀kan ó ti fi sí ilẹ̀ fún wa tí ó máa pa àrùn kọ̀ọ̀kan fatadawawo anabi ní ẹ máa sọ̀gùn ìwòsàn o wala tatadawawo bi haram àmọ́ akọ́mọ jẹ́ nǹkan haramu lẹ́fi ṣe ẹlẹ́dẹ̀ wọ́n pe kíní kan ní àdìmánu ìmọ̀bọ́yá àwọn èèyàn ń lò ńlẹ̀ yìí àdìmánu tọ́ba ti dì mánu báyìí kò ní máa ti ń ṣe má eré ọmọ ahó agbárí ọmọ ahó ọkàn ọmọ ahó ikùn ọmọ ahó dí ẹsẹ̀ rẹ̀ ẹsẹ̀ rẹ̀ ọmọ mi àdìmánu oògùn burúkú ni o ẹni tó ń lò kọ̀ yàtọ̀ sẹ́ni tó mutí lẹ́yìn náà ó tún wá máa ń ṣokùnfà ikú fún yàn arẹ́nìkan tó lò ládùúgbò wa nílùú wa lọ́dọ̀ òun yà ń gbé lọ́hùn arábìnrin ẹ̀ lò tọ́ba yóò sì dákú wọ́n ní kọ́dà àwọn arẹ́ni tó pa ó lò tọ́ba yóò sì kú àdìmánu àdìmánu gbogbo àwa tá à lò ní island lẹ́kọ̀ọ́ nìbàdàn nìlọrin ẹni wù ẹ̀ tá à ti ń ra àwọn àfáà tí wọ́n sì wọ́n ń ṣe àdìmánu fáwọn èèyàn kan bẹ̀rù ọlọ́run o oògùn burúkú ni o yóò máa ṣiṣẹ́ ìgbà tó gbé drug sára ni wọ́n ló tún lágbára ju drug lọ àwọn ewé tábà náà wọ́n fi ṣe àwọn kan kí nǹkan àti múrù ẹ dákun tó ọlọ́run ọba kódà o gbogbo àwọn kan tí ó pa wá la a gbọ́dọ̀ fi ṣoògùn o wọ́n ní ẹ̀rí gbogbo oògùn tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ń lò ó yóò máa bà nǹkan jẹ́ irú àdìmọ́nù yìí sìn wọ́n ní máa ba lífà jẹ́ yóò ba ẹ̀dọ̀ jẹ́ yóò ní wàhálà nínú ẹ̀dọ̀ ẹ̀dọ̀ sọmọ yẹn wọ́n ń tẹ̀dọ̀ kan gbogbo àwọn fámìlì rẹ̀ dáwó kò ní ká ẹ̀dọ̀ ẹ̀yọ̀ kan wọ́n fẹ́ pààrọ̀ ẹ̀dọ̀ wọ́n fẹ́ pààrọ̀ kídìnì kídìnrín kídìnrín ẹ̀yọ̀ kan sọmọ yẹn wọ́n ń ta mílíọ̀nù sí ni o àwọn bá ní twenty million fifteen million ẹ dákun ta ni ó da àwọn àwọn èèyàn máa wọ́ran ni ah níwọ̀n àwọn olùbí wọlọ̀ ń dìkan mẹ́nu tọ̀ ó ti tán ìwọ lọ gbọ́rọ̀ àbẹ́yìn tí mutí eh, ẹni bá mutí kódà o àyẹ̀fọ́tí kàgbó àyẹ̀fọ́tí kàgbó gbogbo tọ́lọ́wọ̀n fẹ́ ànábì lọ́lọ́wọ̀n kò fi ìwòsàn yín síbi tó ṣe léèwọ̀ fún yín ah, Allah yakuna summa wa darra nínú àwọn ọmọdé mu oògùn wòsàn kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó ní wàhálà kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó pa wàhálà Ọlọ́run ní wala taqtulu anfusakum ẹ má para yín wala tuliku bi aydikum illa tahaluka Ọlọ́run ní ẹ má fọwọ́ ara yín fà parun fúnra yín ọwọ́ ní oògùn yẹn oògùn yẹn oògùn alẹ́ ní ọmọ lò ọkàn dá sára ọmọ tẹ́ fi ṣe ọkàn rí pé nígbà tó bí ọdún mẹ́ta mẹ́rin o lè láṣepọ̀ mọ́ àfi tó bá lọ bí oògùn yẹn wàhálà ti dé nìyẹn níjọ́ tí wọ́n ní òṣogùn láyé mọ́ àjẹ́ pé o ti parí iṣẹ́ nìyẹn àwọn olókùlò tramadol aláwọn ọ̀dọ́ àwọn èèyàn ń lo wọ́n lo codeine codeine tá a wí yìí oògùn ni nítumọ̀ o initially oògùn ni táwọn ọmọ kéèké máa ń lò àtàgbàlagbà míì náà tọ́jú pé tíntín báyìí ni wọ́n máa ń lò àwọn òun wà da odidi kan mu yóò wà dọ́bù yóò mọ̀ wá wò bọ̀ yóò nítorí pé òun lagi òun ṣiṣẹ́ kọ́mpìnì òun kọrin ẹlòmíín kan lóun ṣe wáàsí ibi kò bá lè ní action tó ń fi ṣe wáàsí ha tí ẹ̀dọ̀ rẹ bá fèèlì tí kíndìn fèèlì tí ọkàn rẹ fèèlì ó dẹni ara rẹ o ìjẹkújẹ ìmúkúmu kò gbọ́dọ̀ rẹ̀ yàn kó di pé wọ́n wá ní ọ̀yá wọ́n á mú kínní yàmọ́ fifty fifty ni o ó lè pa ó ó sì lè gbádùn èyí gbọ́dọ̀ débẹ̀ nínú àwọn ọmọ jẹ̀mú nìyẹn ẹlẹ́kẹta an yusiba dawa udaa oògùn tá a fẹ́ lò kọ́lọ̀ lè kan àrùn tí ó wà ńlẹ̀ tí ó bá ti kanra wọn àdìjànú lè yan ránṣẹ́ lágbèjúwe èèyàn ní ẹ̀yí la òfin kan yẹn ra àbí wọn á ní kọ́ fi ragi tọ́ba fi ragi ó igi ọ̀pẹ àrùn ọmọ lọ ẹbọ nìyẹn ẹgbẹ́ wọn ní tọ́ba yí àgbẹ́ sí oko òun òun sì dànkan sígbẹ tó bá ti dànkan sígbẹ rẹ kí ni wọn máa ṣẹlẹ̀ sí ṣe é ma pé wọn dànkan sí díẹ̀ ìdí ìgbẹ́ ni ìdí ìgbẹ́ ni wọn ṣe kí ni inú ìgbẹ́ ni wọn dà sí bóun ní ìdí tiẹ̀ ṣáwáyọ ètò wọn ni pé àjẹnú burúkú kan ti kú òní ibẹ̀ wọn ó ti ṣe kí ni ó ti lè kọ́ sí ndì ló fi jẹ́ gbogbo oògùn tí wọ́n sọ fún wọn pé ó lè rí ìmọ̀bì kan àrùn nísinsìnyí ọ̀fà wọ́n bá wọn ṣe o oògùn tó bá lò yọ kàrùn erin ní ń fọ ó fẹ́ra rí inú nírun ó mú sínú oyè ejú egbò ni ó bù síbẹ̀ wọ́n ní ọgbọ́dọ̀ rí bẹ́ẹ̀ anabi ni lè kú lè dá ìdáwà anabi ni kò sí àrùn kan tí ò ní ìwòsàn rẹ̀ fàyídà òsù ibà dáhùn ní dáa anabi ni tí oògùn àti àrùn tán bá kanra wọn òsù <laughs> ibà tí wọ́n fèrè gbára wọn adégbé yóò fèrè gbára wọn anabi bára abi ìdènìlá àrùn náà ó sì lọ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ẹ̀rí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àjẹ́ pé oògùn náà ò ní gbára lógún ọkàn lòbí sábàbí ni panadol ló fẹ́ lò ní o sẹ́mùsẹ́m náà ló mu ní o oyin náà ní o ìwọ ọlọ́run mọ́sá ṣe oyin ní sábàbí fún mi o kí imáni rẹ̀ kọ́mọba sí kíni kọ́mọba bàjẹ́ lábalábẹ́ wọn. ẹlẹ́ẹ̀kẹrin allah takuna fi i ṣurutun ma anzalallahu biha min sultan wọn gbọ́dọ̀ mẹ́sàn-án tọkùnrin méje ni ti obìnrin ṣé ìgbésíra wọn mẹ́sàn-án ti ọkùnrin méje ni ti obìnrin àwa béèrè pé àwọn ni wọ́n sin mẹ́sàn-án àti méje àwa dákẹ́ wòran àwọn àwọn ni kò sí tíra kò sá dísìn ẹ̀hẹ̀ tó bá ju mẹ́ta lọ tó ju méje lọ tó ju mẹ́sàn-án lọ kí ni ó ṣẹlẹ̀ tí o bá tó bẹ́ẹ̀ kí ni ó ṣẹlẹ̀ ẹ̀hẹ̀ wò ní bá wọn kà á ọkàn bu tó ti rí síbẹ̀ ó ti yẹ kọ́mọ̀dé pé wọ́n mọ̀ bí ọ pé ta ló ní ohun ṣe mẹ́sàn-án kọ́ wá ní ah, àṣàlẹ̀ yìí náà ni iná náà nìna ìtumọ̀ ni pé táwọn fi pé mẹ́sàn-án ni pé tọ́ba lo mẹ́jọ kò ní ṣiṣẹ́ àbí ìjọba fi pé méje ni pé tọ́ba lo márùn kò ní ṣe kí ni kò ní ṣe wá ní obìnrin ní mẹ́sàn-án ọkùnrin mẹ́sàn-án obìnrin ní méje àwọn ọ̀rọ̀ yẹn ta ló sọ kò ní kankan ṣe pẹ̀lú àlàáfíà ntí ntí ó wà nínú ẹ̀rọ alamọ̀yìn gangan la fẹ́ dì mú mú jáde tí ó wọnú ara tí ọlọ́run lòun sábà bí tá àlàáfíà òfin ṣe kí ni tí ó fi dé irú àwọn wọn ń ka nọ́mbà wọn má bá wọn kà ẹ kò gbọ́dọ̀ kan lẹ̀ ayíjọ kan lẹ̀ o bí ooru bá fẹ́ ṣubú ẹlẹgbẹ lé nǹkan àmọ́ pé kò gbọ́dọ̀ kan lẹ̀ wọ́n bá yẹ kan lẹ̀ ògún bàjẹ́ o wọ́n ní kò gbọ́dọ̀ sí nbẹ̀ lẹ́yìn náà a ẹ má ti lò ó bàbá sẹ ti lò kíní yẹn agbo yẹn má lò ó á pè àwọn àgbà sí o á pè àwọn ayé sí o ẹ̀yin àgbà o ẹ̀yin alálẹ̀ lẹ́yìn ayé o ẹ̀jẹ̀ ọgbádùn ẹ̀jẹ̀ ọgbádùn ẹ̀jẹ̀ ọgbádùn ah, o ti sẹ́bọ̀ ta ló yẹ kó pè ta ni ṣáfi ah, Allah ni ṣáfi o gbogbo àwọn kan báyìí wọ́n ní ká má jẹ́ ọ wà nínú ah, oògùn wa tá n lò tọ́ anáwó sáni ẹlẹ́ẹ̀kejì alákọ̀ọ́kọ́ ni oògùn wòsàn èyí tá ànábì dárúkọ àtẹ̀yí tó wà nínú àṣà ilẹ̀ wa tí ànábì ò sí kínní tí ò dárúkọ ẹlẹ́ẹ̀kejì nínú wòsàn òun náà ni àtàdáwí bi rúkìá tìmínà al-Qur'an wa sunnah kí eré ọmọ fọyàn kí ni ọmọ ròyàn kára ọmọ ròyàn ká sì ka àyà kan nu koran kéèyàn sì gbàgbé tí ń sèyàn wàláhi ọwà mbẹ ẹ̀rí lérí ẹ̀ ọlọ́ni wọnú nazilu minal qur'ani ma huwa shifa'un wa rahmatun lil mu'minin ọlọ́wọ́n bá ní asọ̀kalẹ̀ sínú qur'an ìwòsàn fáàrùn ẹ̀mí àtàrùn kínní àtàrùn ara lẹ́yìn náà àánú wà nù qur'an fáwọn olùgbàgbọ́ nínú yín ni o yẹ́sà àwọn kẹfẹ́ nínú yín o lil mu'minin wọ́n tó bá fẹ́ fi àlùkòránì jagun àárẹ̀ yóò jẹ làbúdà tẹkùn náà minal mu'minin adépè òní kan òní gbàgbọ́ mọ́ nínú gbogbo òòsà kankan lẹ́yìn ọlọ́run ọba suratul isra aya eighty two ọlọ́run ni amman yujibul mutarra idha da'ah ọlọ́run ọba ní ta ni máa ń dáhùn ìpèpè ẹni tara ni ọlọ́run béèrè náà ni òun náà ni ọ́fíìsì <laughs> wa yakshifu su'a aburú tó ọlọ́run ní aburú yẹn ti kálukú ń pè ha ha ta ni ó mú kú o lẹ́yìn Allah nìkan suratu an-naml aya sixty two adẹ́pẹ́ ìnira a máa ń fàdúrà mú lọ látara ká képe ọlọ́run tọ́ba ti képe yọ dáhùn ọlọ́run ní wà ayúbà ọlọ́run ní anabi ayúbà isnada rabbahu ó pè ọlọ́run anni masaniya dur ó ní ara nimi ara nimi ara nimi wọlọ́run ara nimi wa anta arhamur rahimin wọlọ́ba tó láàánú gbogbo àwọn tó ń lọ ọlọ́run ní bó ṣe pè wá tó ní àwa la láàánú jà wọ́n ti ń sàánú lọ fastajabna lahu ọlọ́run láti dá lóhùn fakashafna ma bihi min dur ọlọ́run ọba ní gbogbo onira tó wà lára yà gbogbo ẹ̀ suratu alambiya aya eighty three eighty four tó kílà níbi ayubu kí ló fi wúrẹ̀ sánsì ó pè ọlọ́run ọlọ́run tó aya kan bẹ tí torí àsìkò tí ọlọ́run tó ní ada muktasalun baridun wa sharab ọlọ́run ní ọ̀yá fi ẹsẹ̀ rẹ jalè ń bẹ̀ wọn omi kan jáde ń bẹ̀ ọ̀yá máa mú kọ́ ọmọ fi ṣe kínní kò sì máa fi wẹ̀ ìyàwó rẹ darí báyìí ọba ànábì àyùbá mi ó jókòó sí ni wọ́n ń béèrè ànábì àyùbá lọ́wọ́ ànábì àyùbá ó ní ẹ dákun ẹ̀ bá ń rọ́kọ̀ mi wọ́n lè mí náà ni bàkọ̀dé ṣàfáàní yàrá ọlọ́run ti fún mi ní wòsàn gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ nínú ẹ̀sán ọlọ́mọṣàfẹ́ yìí náà ní wòsàn kọ́sàlékún wòsàn ni kọ̀ọ̀kan wa ó ní àyè mọ́tàn mi bóyá ìkókó ti gbé ọkọ tèmi lọ ní bá ń lọ ní sáré anabi ayuba ni máa bọ̀ wá ana zawjuki kò ní ṣàfà ní yàrá èmi lọkọ rẹ lóun ti fún mi ní wòsàn ṣé pé ọyá wa àwọn tọ́lọ̀ ti ṣe tán wọn ò dìde léra rẹ sáàmù pé ọlọ́run fi pé ọlọ́run níta anabi ayuba fi pé ya arihama rahimin irhamuni ma wí bẹ́ẹ̀ ya arihama rahimin irhamuni ya arihama rahimin irhamuni wọ́n ba láàánú tọ́ láàánú gbogbo àwọn tí wọ́n ń sàánú lọ mọ́sá ìsànú mi àràtọ́lọ́ ń dá fún anábì ayọ́bá yọ̀ dá fún wọn náà ẹ̀yìn ọba àwọn bẹ́ńbẹ́ pẹ̀lú agbára ẹ̀ agbára náà ń bẹ pẹ̀lú ẹ̀ tí ò ní fi lẹ́yìn gbàkan nínú àwọn àdúrà tá a máa ṣe fún ààrẹ òní fatiha ọmọ ìyá mi suratul fatiha ni mo mú nira kúrò nínú ara àwọn sàhábà lọ lùkàn wọ́n dé lu wọn ní ẹ̀dá kan arìnrìn àjò ni ilẹ̀ wa sún ẹ mẹ́sà fún wa lóúnjẹ wọ́n ní oúnjẹ kẹ̀ àwọn èyí tọ́jú àlejò ń bì ẹ̀ tètè wá ń tẹ́ bàjẹ́ àbíkẹ́ sùn lébi ó di adájọ́ kejì ní baálẹ̀ wọn ẹ nírí wàhálà bàbá baálẹ̀ wọn ọlágbára ọlọ́run ọláàánú rẹ̀ <laughs> ní wọ́n bá gbé baálẹ̀ lu wọ́n ní baálẹ̀ nǹkan kan ló san lóru ní baálẹ̀ yé yé ní gbogbo àwọn nǹkan tí wọ́n fi ń koro nínú àṣà wọn wọ́n lo gbogbo ẹ̀ kò ṣiṣẹ́ baálẹ̀ ní yé ní ní wọ́n ní àwọn ẹrú ọlọ́run tó dòkó lọ́ọ̀kan tá a ṣe lálejò lánàá ẹ̀já lọ́dọ̀ bóyá wọ́n ní nǹkan tí wọ́n máa ń pè àwọn náà ti pé tí wọ́n kò ṣiṣẹ́ lọ́kàn náà àwọn sàhábà lọ́ba ní baálẹ̀ àwa tí ẹnikẹ́ jásù ẹ̀ fún wa ní ibi tá a sùn alẹ́ bí gba wa ẹni òṣò ń jẹ ẹni àní ń ta ká àmọ́ náà wà nǹkan fáwa náà ibi gba wa. ne ne ne ma ni ẹsẹ ẹsẹ ẹsẹ ẹsẹ ṣe náà lọ́kàn náà sábà lọ́ba gbowó lé ibi tí ń ta ọba tí ń ta baálẹ̀ tí ń ro baálẹ̀ yẹn ẹ ẹ ẹ mọ́tọ́kà ó ní alhamdulillahi rabbil alamin arrahman arrahim maliki yawmiddin إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ونشطا لبابا دي, دي ọba ni ó ti lọ ìkankan òsè mímọ ó ti lọ ìkankan òsè mímọ ẹ̀yin ẹ̀yin aráàlú àwọn ẹran mi tó wà lágbàlá ẹlẹkọ wa ẹlẹkọ àwọn ẹran mi tó wà lágbàlá wa ó yẹ kó fún wọn mo bù yín gbogbo ẹran yẹn má kó lọ fatia jẹmọ ọrẹ àwọn nìkan ọmọ kan fatia ó wá ń pè fatia kẹ fatia fatia tí wọn ní lẹ́yìn wá ka fatia lè rún yìí nírun bí fatia ní agbára ni bọ́ọ̀ bá ti ka fatia ọlọ́run ní gbọ́ ọ̀pọ̀ nkírun òsín lọ́ọ̀ nítumẹ̀ wọ́n á tún ṣiṣẹ́ fún àrùn kínní àrùn ara ìwòsàn ni wọ́n ní lẹ́yìn yẹn àwọn kan wọ́n máa pé ànábì ṣe jálàbí tìrìgbà wọn délé àwọn sàhábà àwọn òṣèré ẹ̀rí ẹran yẹn wọn fọ́ kàn wọn wá délé wọn á sọ̀tọ̀ fún ànábì ẹgbọ́n tí ànábì sọ fún wọn ni ànábì ní kí lọ́lọ́ ó ní fájà lòún kà ń ta irun ó sì lọ ó lọ́lọ́ ànábì ní wọ́n má yòó dídí ká ń na harukiya ta ló fi mọ̀ ta ló fi mọ̀ pé fatia rukiya ni anabi ni fatia ṣiṣẹ́ tó jù bẹ́ẹ̀ lọ suratul fatia gbogbo aláàárẹ̀ ẹni ká máa ka ọlọ́run padà gbé wọn dìde pẹ̀lú yọ̀ǹda títí ọlọ́run bá wa anabi wa ni ọya ẹbu ẹran léèfé mi náà ẹ̀yin náà máa jẹ yókù làfa kan bá dìde lẹ́kọ́ nílùú èkó náà ni bá a tún bẹ̀ ó ní àwọn gbẹran ẹni tẹ̀sí sì ń gbà ṣe ó ní tọ́fẹ́ fi ṣe ó ní torí pé àwọn sàhábà gbẹran níbi náà gbẹran àwọn tó ń wò béèrè ẹran o wọ́n ní ìjà àlùdá náà ju ọ̀la ẹ fún wa ní nǹkan kan àwọn yẹn wá rí i pé èyí táwọn lè fún wọn tí ò ní jẹ́ kí ẹrù ọrùn ọwọ́ wọn ó ní ẹranko tí ó lè máa ṣe kí ni tí ó lè máa bá wọn rìn lòun bá yí sí pé ta ló là ń gbẹran ẹ bá fọkàn àlìjẹ nítorí ọpẹ ẹran ẹ̀jẹ̀ ẹran yóò mọ fi pọsẹ ọwọ anibohun ṣe ń gbà wọn anabi náà ń gbà bẹ́ẹ̀ ẹ ẹ ẹdí irú èèyàn bẹ́ẹ̀ ọkọjá la kọ́lọ́mọ́sá bá túmọ̀ sí níparí ọ̀rọ̀ mi àfàwọ̀ Uthman bùnà abil asi asakafi wọ́n ní òun náà ó lè bá anabi jọ kan ṣaka ilà rasuli wájà yajiduhu fi jasadi mundu asilama ó ní anabi ó ní ẹgbẹ́ yìí ń ta mí ń ro mi láti ìgbà tí mo ti gbà sílámù ní ti ń ní mi la ọdún yẹn ti pẹ́ ah, ààrẹ ṣe àwọn èèyàn jẹmọ́ tiẹ̀ náà padà lọ ó ní ń ta mí ń ro mi látijọ́ yìí anabi ní sallallahu alayhi wa sallam da'a yadaka ala alladhi ta'allama min jasadik ibi tí ń ta ó ti ń ru ọ̀hún gbọ́wọ́lé gbọ́wọ́ rẹ lé ó sì gbọ́wọ́lé anabi wa ni wakul ọ̀yà máa wí tẹ̀lé mi bisimilah lẹ́ẹ̀mẹ́ta bisimilah bisimilah bisimilah bisimilah kò sí pàǹtẹ́ ọ̀ka inna lillahi wa inna ilayhi raji'un bisimilah pẹ̀lú orúkọ Allah kò sí tíyẹn ò lè fi ṣe bóyá n bá ṣe bisimilah bisimilah bisimilah lẹ́yìn gbogbo tí n bá ń ṣe yọ láṣeyọrí tó bá fẹ́ wọlé ìgbẹ̀nsẹ̀ tó bá ní bisimilá àlìjànnú burúkú tó wà ń bẹ̀ òní kọlu ọ bisimilá ó fẹ́ mú nǹkan lẹ̀ bisimilá ó fẹ́ tíráfù ó fẹ́ gun mọ́tò bisimilá òní lásídẹ̀ntì bisimilá pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run bá wa anabi sọ pé bisimilá lẹ́ẹ̀mẹ́ta ó sì wí tán anabi ní tún sọ pé lẹ́ẹ̀méje wa kúlì sábà amúrati a'udhu billahi wa kudratihi min sharri ma ajidu wa uhadiru wọlọ́n ọba ò yín wá mọ́sá yìí mú kó fún mi anabi ní kó wílẹ̀ méje ó sì wílẹ̀ méje a'udhu billahi wa qudratihi min sharri ma ajidu wa uhadhiru ó wílẹ̀ méje fasufiya bi idhnillah ó wí tán ó ní muhammad nǹkan kan ò sẹ́mi mọ́ ó ti lọ nánu jama ọmọ ìyá mi ẹ má fàdúrà ṣeré o kọlọmọsẹ ìṣàánú wa tọ níparí ọ̀rọ̀ mi tẹ́yìn bá lọ lè kí aláàrẹ̀ wọ́n tẹ́ bá ti dé ọ̀dọ̀ aláàrẹ̀ anabi ni tọ́lọ́wọ́n bá Allah bá sọ pé àárẹ̀ ọlọ́jọ́ ni anabi ni tẹ́ bá wí àdúrà ilẹ̀ méje yọ̀ọ́ nàró nínú ara yìí as'alullah al-azima rabbal arshil azimi an yashfiyaka mo pe ọlọ́wọ́n bá ọba tó tóbi jù ọba tó wà lédè àlàárà sí tó tóbi jù kó fún ọ lálàáfíà méje lẹ́ka anabi sọ̀rọ̀ sọ́lá tọ́ba rẹ̀ nìkan tara nínú àwọn fámìlì rẹ̀ nínú àwọn ẹbí ẹ̀ tara ní anabi ọgbọ̀wọ́lẹ̀ anabi ani allahumma rabban nasi mo pe ọlọ́wọ́n bá ọba àwọn èèyàn adhihibil ba'sa mọ́sá mú nira yìí lọ ìṣẹ̀fẹ̀ àti ṣáfi fún ní wòsàn wọlọ́ba tí fún yẹn wòsàn láṣìfà ilà ṣìfà uka kò sí wòsàn kan àfi wòsàn wọlọ́ ṣìfà àlá yughadiru saqama ìwòsàn tó fún tí ò ní sí ara ẹ̀kún sára rẹ̀ ní kò fún eléyìí náà àmọ́ wí fálá rẹ̀ èyí lè wí fúnra rẹ̀ náà tọ́ba rẹ̀ lẹ́yìn náà wọ́n ní gbogbo aláàárẹ̀ tọ́lọ́run bá ní káàárẹ̀ ọmọ ṣe kó máa dunnú kó máa banújẹ́ wọ́n nítorí pé àárẹ̀ nǹkan méjì ni máa ń ṣe inú kọ́lọ́n fi pẹ̀sẹ̀ rẹ́rẹ́ àbí kọ́lọ́n fi gbé ọ̀gá àárẹ̀ ò ní sọ olùgbàgbọ́ òdodo kọ́ wa lọ lásán anabi ni inni o aku kama yo aku rojulani minkum anabi ni arama ni èmi náà dede nira ti ima nkan yin méjì tẹyin jẹ sahaba mi afa abdullahi bin masoud olóhùn wa sọ pé dhalika anna laka ajrayn ìtumọ̀ ẹni pé ládàá méjì ni wọ́n gbà ìwà jẹ́ pé ìlọ́po méjì ni àárẹ̀ ti ń ṣe kí ni ti ń ṣe ọ́ ìwà jẹ́ pé ìnira ìlọ́po méjì ni mú wọ adépé ládàá tí ó jẹ́ méjì adébìnrin kọ́ọ̀lì ajẹ́lì adébìnrin bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni ee eh, ládàá méjì lèmi ó gba dhalika kadhalik mami mùsùlùmí anabi wa kò sí mùsùlùmí kan yusibuhu adha shauka tí ẹ̀gún ogun lẹ́sẹ̀ ẹ̀gún lásán bó ṣe kéré tó yẹ tó ní yé fàmàfà kọ ha àbí nǹkan mi tó ju ẹ̀gún lọ bóyá lẹ́kún gba lérí àbí nǹkan bọ́lé lẹ́sẹ̀ anabi ni illa kafara Allahu biha sayyi'atihi àfikọ́lọ́ ń pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ pẹ̀lú nǹkan tí ń ní láàyè kama tahutu shajaratu waraqaha ẹ̀ṣẹ̀ ọmọ wa bọ́ọ̀lẹ̀ lára aláàárẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ ọmọ bọ́ọ̀lẹ̀ lára rẹ̀ bí ewé sì máa ń bọ́ọ̀lẹ̀ lára gì. àdàkùn tọ́ba rẹ̀ nìkan ṣe ṣe kéèyàn mọ̀ pé àwọn ọ̀tá ló fi ṣe mí o ee àwọn tí náà wà o ẹ bá wọn wọn lọ́wọ́ ẹ lè wo àwọn wo ni wọ́n bẹ mi ọ̀rọ̀ mi. <laughs> Are you not a Muslim? Mùsùlùmí ni ọ́ àníbẹ̀ àyùbá kí ló ṣe fọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó dé pé ọlọ́run fa rẹ̀ sí ọlọ́run fẹ́ fi àárẹ̀ yẹn ó fẹ́ fi pẹ̀sẹ̀ rẹ̀ kọ́mọ lè wọná lọ́rùn ló ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn ẹni rẹ̀ wọ́n máa sábà sáré wọ́n máa sábà sáré kan tó kù kọ́lọ́run lè fi káṣù ẹ̀sẹ̀ wọn tó kù lẹ̀ yẹnu rẹ̀ ọmọdún o àmọ́ èyí ò ní kọ́ ọmọ máa béèrè ìwòsàn lọ́dọ̀ ọlọ́run o àbí kò ní kọ́ ọmọ béèrè ìwòsàn o tó àwọn aburú tó wà níbi ọ̀rọ̀ ìwòsàn nílẹ̀ tani b'a lori kí alaare kan nabi oni labas tọhurun inshallah yìí ne ma wi kí ni ma wi labas tọhurun inshallah labas tọhurun inshallah ne b'a lori kí alaare ẹ ma sọ bẹ́ẹ̀ fún ìtumọ̀ ni pé n ti sọ yìí kesa buru Ọlọ́run fi pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ o àdúrà ni tani bi ma ṣe ọ gbọ́dọ̀ pokùnso o torí pé ọ̀rẹ́ o ọ gbọ́dọ̀ gbé nǹkan jẹ o ọ gbọ́dọ̀ béèrè kan fún ọ lábẹ́rẹ́ kú ipò ìnira yìí pọ̀ anabi la yatamanna yanna adukumul maut liduri náà zalabi anabi nani kọ̀ọ̀kan yín ẹ má máa tọrọ kú o torí àárẹ̀ tí ń ṣe yín ẹ má gbé nǹkan jẹ ẹ má pokùnso ẹ má gba abẹ́rẹ́ kú ọ̀yìn kan náà la mahala tí ìnira náà bá wà pọ̀ fún yín tí ìnira náà pọ̀ tẹ́ ẹ̀ wá mọ tẹ́ ẹ̀ wí mọ́ anabi ni ẹ̀kan sọ fọlọ́n pé ọ̀wọ́ ọlọ́run mọ́sà ṣiṣẹ́ mi kù tọ́ba ni òní pé ẹ̀ẹ́dàkùnrin tọrọ kú fún mi tó wá dé pé jọ́kejì lọ́la aláfíà kan tó sì ní ká tọrọ kú fún bàbá kan jọ̀kan àwọn èèyàn lọ lè wó lọ́sibítù wọ́n wọ́n ń ṣàdúrà fáwọn tó wà lọ́sibítù wọ́n àwọn dọ́dọ̀ bàbá yẹn bàbá yẹn yà á fẹ́ dákẹ́ àdúrà kan ní kẹ́ tọrọ òun ti wà mí ti pẹ́ lẹ́yìn àdúrà yóò kan yẹn gbọ́dọ̀ sọ mí mọ́ wọn ni àbí kí ni kálukú ọmọ rò pé kọ́lọ̀ fún lálàbí àbí ó ní rọ pa mí nígbà tí ò ní ìmánì òbí yọkọ sọ fún wa ká tọrọ kí ni fún jama aláfíà àsìkò tiẹ̀ kò tí ì tó tàṣùkò ànábì àyùbá ọdún méjìdínlógún ló fi wà nù yàrá nínú ààrẹ nídìí bẹ́ẹ̀ ẹnì kọ̀ọ̀kan ẹ̀dá kan mẹ́jà tọrọ kú o àwọn ẹbọ tó wà nínú oògùn lílò kọ́rẹ́ èèyàn kan wọ́n ní ẹ̀sùn kan mọ́ lọ́rùn ó ti dalẹ̀ bọ̀ wọ́n sọ mọ́ lọ́rùn èyí pé wọ́n fún un mu ṣẹlẹ̀ pé yàtọ̀ síra wọn ètò wọn sọ mọ́ lọ́rùn bóòdù ó ṣe wòsàn àlìjánu ni wọ́n fẹ́ bẹ̀ ń sẹ́ kánikọ́lọ́ lè wẹ̀ létí odò ipe àárẹ̀ ti ń sọ yìí wọ́n fa lọ kẹ́jẹ́kẹ́jẹ́ yóò máa wẹ̀ sétí odò àwọn àbáyọ tọ́jẹ́ tẹ bọ́ ni wọ́n a ah, àárẹ̀ náà ti pọ̀ o ẹ̀pẹ̀rẹ̀ dúdú ẹran funfun ẹran pupa màálù ẹ̀ha fáwọn ayé ládùúgbò níbo làwọn ayé wà àwọn ayé ti rẹ̀ àbí kẹ̀rẹ́ àwọn ayé wọ́n ń gbé ayé náà làfọ́n tí ń lè gba abẹ́rẹ́ ayé ń lọ jẹ́nẹ́rà ó yẹ dẹ́rù bára rẹ̀ ìyá jẹ́jẹ́ tó jòkó lẹ̀ tí ń ṣe kí ni ẹni tí wọn jẹ ọjà tí ń jẹ kọ àtẹkù ẹ jẹjẹ olóhùn lọfà rẹ sí ọ káwa máa pín ẹran káàkiri ojúlé pé tó ẹ má jẹ ẹran ni ẹ jẹ o ẹ má jẹ ẹran ni ẹ jẹ o gbogbo àwọn yẹn ẹbọ ni èyí ti ká ọkàn kó lọ́dọ̀ Ọlọ́run ó ti gbé ayé sí ipò Ọlọ́run àbí ká ní ẹbí àgbà ká máa pọfọ máa pọfọ sí àbí ká ní ẹ lè ẹ ta ní fi ṣe ta ló fi ṣe bí ọba sínú kádàrá kò ní ṣẹlẹ̀ sí ẹni fi ṣe Ọlọ́run bàbá mi ní tó fi ṣe kí ló ṣe ẹ eh, ẹ má dàrẹ láàmú má dàrẹ láàmú ìwòsàn àbáyọ ní kò ṣe kíní ẹhìn eh, kọ wá tamọsẹ tamọsẹ ó ọwọ ń pariwo káàkiri ọsẹ nìkan kan àdáwò ni ọba anabi ayuba ọba àwọn anabi náà àwọn anabi Ọlọ́run ìpèsè yìí ẹlẹgbẹ síta mẹ́ta torí kọlẹ láwà lálàáfíà wọn ni kò sí ń bẹ tọ ó ti kọrọ ayu almarid wa ayatu almaridọ wọn ni ìwọtọ rẹ mò ń pè ọ lọkùnrin àti lóbìnrin fa'alam anna haqiqata al'afiya al'afiya tó fi dìí wọ́n ní àlàáfíà èyí tó ga jù láyé téèyàn máa ń béèrè lọ́dọ̀ ọlọ́run òun náà ní àlàáfíà tó wà nínú ẹ̀sìn kẹ́sìn rẹ̀ ọmọ bàjẹ́ kẹ́sìn rẹ̀ ọmọ bàjẹ́ ó dáa jù kára rẹ̀ ó bàjẹ́ lọ torí pé ara padà jẹrà tẹ́nà ni bó ṣe wù kí àárẹ̀ náà pẹ́ ọ padà sinmi ni ní ọba kú náà lọ́mọ sinmi àmọ́ tó bá mùsùlùmí dọ́dọ̀ ọlọ́run látara bí okojúbọ̀ tó tara bọ̀ à òfò ni o òfò ni o ọlọ́run ni wàlá tẹ̀mú túnná illa wa antum muslimun ọlọ́wọ́n bá ní ẹ̀ gbọ́dọ̀ kú àfi kẹ́ kú sínú islam o tẹ́mọ́tẹ́ láwọn ń gbé ọ lọ bì kan tí wọ́n náà mọ̀ pé bí wọ́n ń gbé ọ lọ yìí ẹ̀bọ̀ lẹ́ lè ṣe ń bẹ̀ sọ fáwọn ẹbí ó ní ẹni bá lágbo kó mu wá ẹni bá ní oògùn ìbò ẹ̀kọ́ wá abẹ́rẹ́ ìgbòmi àmọ́ ọ̀dọ̀ baba aláwo tí ó sùn kan mọ́ mi lẹ́sẹ̀ sùn kan mọ́ mi dì tí ó mọ̀ pọ̀ fọ́sí mi lérí èmi ò ní lọ kí n kú sàn sọ fún ọ kó fẹ́ kú pé kó ìtòfi di pé ọmọ ṣe bọ kó fẹ́ kú kó lè sinmi nù sáré tọ́lọ́ padà kú náà ni ọ̀pọ̀ padà kú náà ni tọ́ba wa lọ bí wọ́n gbé ọ lọ bàbá yẹn wọ́n san gbẹ́dẹ́ ṣe lérí nfin kan burúkú ra wọ́n san wọ́n san kan mọ́ nbàdí wọ́n pe ayé wọ́n pe sùlẹ̀ ọ lérí ọ padà wá kú ọ wá wálé kódà àwọn afáà ní kódà tó ń tọ̀hún tọ́ba máa ti ń ṣe tí wọ́n gbé dání bóyá lọ́rin wọ́n gbé lọ àbí wọ́n gbé lọ Ògbómọ̀ṣọ́ ọ wá Ìlọrin lọ́wọ́ dákẹ́ kò tí ì débi tí ń lọ ìgbàgbọ́ rẹ̀ pé òun lọ lè bẹ èṣù kó fún un lálàáfíà wọ́n ní ó ti yọ kó nínú Islam kò sì ti ṣe àbágbà pé àbáyọ ń bẹ lọ́hùn àárẹ̀ tọ́ba ti délẹ̀ gbogbo yẹn náà mọ̀ gbọ́ mọ́ràn wọ́n máa yọ ọlọ́tún lọ́sì ẹ̀yìn bàbá kan bẹ́ẹ̀mì kan ìyá kan bẹ́ẹ̀mì kan kò sí tó burú tó jẹ́ oògùn òwòsàn lọ́sẹ̀ kínní lọ́wọ́ àlọ́dọ̀ wọn kọ́lá àwọn jẹ́ kẹfẹ́ ní oògùn lo ìlànà kẹfẹ́ ní fún wa ní mo wá bẹ̀ lọ́hùn nínú àánú rẹ̀ àti agbára ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́hùn ee mọ̀ fi kàsan ara wa mọ̀ fi dè wá mọ́lẹ̀ o abẹ́ ọlọ́hùn gbogbo àwọn tí yóò gbádùn ọlọ́mọsàbà fún ọ lálàáfíà gbogbo àwọn tá gbé tiwa ká ọlọ́mọsàbà fún ọ lálàáfíà àlàáfíà ọkàn àlàáfíà ara àlàáfíà ojú àlàáfíà eri àlàáfíà ẹsẹ̀ àlàáfíà gbogbo oríkèéríkèé ọlọ́mọsá fẹ́ ní kọ̀ọ̀kan wa àlàáfíà ẹ̀mí ọlọ́mọsá fún wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh. وننزل من القرآن ما هو شفاء wa la yazidu يزيد الظالمين illa khasara